má gbà ṣe wá ṣe kẹrù wa máa dẹrù ẹlẹ́rù ẹ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì. láburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn dẹrù ẹni fi ń dẹrù ẹlẹ́rù láburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ̀lé ẹlẹ́ni fi ń gbàṣẹ ní ṣe bàbá dákun má fi kàn wá. ṣẹlẹ̀ sẹ́nìyàn tẹ́rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sẹ́nìyàn tẹ́ni ẹlẹ́ni fi ń gbàṣẹ níṣe. bàbá dákun má fi pọ̀n wá. bàbá dákun má fi pọ̀n wá. ilé ayé ta wà yìí o ogun ni ká má tanra wa iṣẹ́ àfọwúrọ̀ wá ṣe o àtẹ̀yíta fọ̀sán wá ṣe kò bá ta kókó ta ó jèrè ẹ jẹ́ ká gbàdúrà kẹ́ni ẹlẹ́ni máa gbà ṣe wá ṣe kẹ́ni ẹlẹ́ni máa jèrè wá. ẹni tí ó mọ̀ gbàtà làkàkà tójú pa pani ṣùgbọ́n tá a ń faradà yà torí ká balẹ̀ jẹ́ nìyàn bàtà bá wá dènìyàn tán kíkú má ṣe mú ni lọ kárùn má ṣe sọ ni lọ́jọ́ ká má ṣe rajo ààrẹ má bọ̀ torí ni ó mọ̀ gbajúyà fún nǹkan kò lè bá. bolo kejì bolo kejì bolo pàmbolo ń gbókun ẹwù olùwà tó ní sẹ́rí gbó bá. alẹ́ wọlé alẹ́ wọlé. ẹ tó ya wèrè wá wá wá. wá o mọ inspiration orin o. Ah, ṣé o jẹ́ Pasuma ni àbójẹ́ bí òṣùpá wá ní ìjà ni. gbogbo nǹkan lọ́mọ mú girigiri. bọ́ nǹkan ńlá ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọ̀nà lọ́wọ́ ọlọ́pàá wà lẹ́nu ọ̀nà báyìí wọn náà ń béèrè ọ̀gá ṣé kí n pè wọ́n fún wọn àbí bò ní ká ṣe. ọlọ́pàá. ẹ ẹ àwọn méjì sọ fẹ́ lọ fàyà kò bọ́n ni àbórí ìwọ ṣe burú báyìí alọ́lọ́pàá wà mí òun lọ nánú sọ fẹ́ fàyà dìbọn ni. eré ẹ̀ máa le o ọlọ́pàá ń tó tọ̀. sọ̀rọ̀ ṣé kí n fọ ọ̀gá àbí kí n dóde. wèrè ìwọ ni ó sì wá pé ọ̀gá pọlọ́pàá ó sọ fún ọ̀gá ò sí nílé. a sọ fọlọ́pàá pé ọ̀gá ò sí nílé. ẹ sọ fún wọn pé ọ̀gá ò sí nílé. àbí ẹ burú ṣé wòye jáde ò rí tààrà ni tí wọ́n máa pariwo pé police is our enemies eh, is our friend is our enemy is our friend is our enemy is our friend enemy. kí ló wá bẹ́ẹ̀ ṣe ṣe ọbẹ̀ lọ sí ọbẹ̀ lọ pọ̀gá fún ọlọ́pàá. o lọ́rọ̀ gidi lẹ́yìn. ọbẹ̀ lọ pọ̀gá fún ọlọ́pàá. o lọ́rọ̀ gidi lẹ́yìn. ẹ̀rí nǹkan tamrege jìgá tamrege jìgá tamrege jìgá kí ni kí ni wàhálà ẹ̀ pọ̀ sí tó ń gbọ̀n wìwìwì bí ewé ojú omi láwọn àtọ́ yẹn ká dọ́gbọ́n ká mọ̀ bá ṣe gbé ọ̀gá fún fẹ́ǹsì tó ń gọ́ bàbẹ̀ sá lọ táṣọ báwọn ọlọ́pàá àwọn kan bèrè ní ẹnu gate sì láwọn fẹ́ rí gangan kí wàá ṣèyàn lásán ọlọ́pàá ní à méjì sì ní à. ọlọ́pàá ṣọ́ọ̀ṣì lé wa ni. ó jọ ń lójú èmi náà béèrè lọ́wọ́ wọn pé ṣé kìí ṣe bí ìkọlẹ̀ fẹ́ wá wọn ní bíi ni mi níta lẹ fẹ́ rí wọn lọ́gàá mi mi ní à ah, ọ̀dà díẹ̀ wá jíṣẹ́ náà. o lè dájú pọ́lọ́pàá ni wọn. awu à <laughs> ah, ṣé wọn ọ̀dọ́ ọlọ́pàá mọ̀ ìkan wọṣọ dúdú tó yẹ pé ó gbókùn sára èkejì ò wọṣọ. lórí burúkú pé ò ní ọpọlọ ni. èmi kọ́ lọ́wọ́ wèrè ni ọ. wèrè ni. ẹ lọ sí géètì o. wèrè ọmọ olókòló kan lálọ́lọ́pọlọ ni a pé police our friend. ẹ lẹ́gà ọmọ rẹ̀. Yeah, officer, kí ni mo lè ṣe fún yín? Um, Uh, you must be Mr. Kola Olatilo. Yes. I'm Detective uh, Tope Adigun from Alagbede Police Station. I'm eh, mo ní arrest warrant yín bí. ó oh, kàwé rárá ni. orí pèwé ni ẹ ti mú bọ́ta ìtọ́jú. náà wọ́n mú wẹ́jọ́ ti ṣọ́ọ̀gì ọ̀gá tó We're náà wẹ́sí sọ́lọ́dọ̀ ni. ṣe. wọ́n bá déèyàn mẹ́ran wá sẹ́kọ̀ọ́ ọ̀bọ̀n dá o. wọ́n fi mọ́tò yín gbàyàn ní alẹ́ àná mọ́jú àárọ̀ yìí ẹnìyẹn a kù um, so afẹ́rí yín làgọ̀ wa. ẹlẹ́ni yẹn ṣe kí ni sà. kí n ti ọ kí n ti ọ. ó gbọ́ngbọ́n lẹ́ni yẹn ṣaláì. sálíù. tí n bá lè béèrè bí àsìkò ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ anyway àwọn lè sọ specifically um, wọ́n fi ìròyìn tó àwa létí ni àwa dẹ̀ ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ tàfi trace mọ́tò ìwá síbi so please afẹ́rí yín làgọ̀ wa and the khaki. ṣé mo sọ. So? ṣé mo sọ pé tí ọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ ẹ mú kí ìwà ẹ mú kí ìwà ọ̀rọ̀ ti lójútùú sọ sọrí sórí sórí àbórí mo sọ fún ọ. mo rò pé ọmọ ọkọ mo rò pé wọ́n ń di ẹ. ọ̀rọ̀ kan sọ yà á lẹ́nu. shut up. sà. ẹ sà ó lè mú owó lórí transformer bó ti dúró yìí. bí n pé. Bímpé Bímpé bá mú káàkiri tí wà lórí tébù yẹn wájú. Ah, eh, Súlè ṣé ó yẹ kí èèyàn bí èèwọ̀ tiẹ̀ ní gbogbo rádà àdá báyìí ní twenty eight lọ́ndì twenty eight tó sùn ń parí lọ. Ah, ah, Súlè ó fẹ́ mi lówó. Ọlọ́run kò bá ọmọ yìí níṣòro ìṣòro ẹ̀ pọ̀ ara mi mo rò ní ilé ìgbà. Kí ló ṣẹlẹ̀? Ó máa wà gan-an, ọ̀gá máa pààyàn mọ́ ni lọ́ndì twenty eight. ẹgbọ́n tó sọ fún yín kọ́nù. mo gbẹ́ ń ṣí ìrìn bàbá yìí. ẹ lè rí mi ti sá. ọ̀yà ọ̀yà. Ah! ní twenty eight. mo fi mọ́tò gbàyàn kan bí kan ẹni náà kú. ṣọ́wá ní ìwọ ló pààyàn ni. Ah, at least wọn láwọn mọ̀ pé ọkọ mi ni wọ́n ti trace number débi and everything like that so wọn náà fẹ́ mi ní alágbẹ̀dẹ police station. àwọn náà ò lè sọ bẹ́ẹ̀ kò possible now. Ah, ọ̀rẹ́ jẹ́ kí n lè débẹ̀. ẹ ṣe òun kì í bẹ fẹ́ níbọ̀dì. no no no máa rẹ máa ṣe ìfọ ara mi. ṣé kókó sì sọrùn ọ̀gá ló rẹ́ẹ̀dì tó sọ fún kò sí ìsọ̀rọ̀ yìí wọ́n ní wàhálà bá ẹ̀tọ́ ló pààyàn ò sí sọ̀rọ̀ fún bàbá dákun má fi kàn wá. bàbá dákun má fi kàn wá. agbọ́nsẹ́ oyin ń sẹ́ ojú olókòrè kàndùkàndù yìí òwe yorùbá ń fi yé wa pé ẹni tí a bá apá lọ́wọ́ ẹ̀ ló fapá ya. yóò ah, ah, bá wèrè wo nù ọ̀gá ọlọ́pàá àwọn wèrè wo ní ń parú òwe báwọn káti ẹ̀ wá sọ pé amísẹ́ǹtì ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ní apá gé lọ ẹsẹ̀ gé lọ kẹ́yìn wá sa gbogbo rẹ̀ papọ̀ kí àwa kà mọ́ yín lọ́wọ́ sẹ́yìn ní ayakẹ́là tẹ́ ẹ kọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ni. ṣùgbọ́n particulars mọ́tò yìí orúkọ àbúrò yìí la bá ń bẹ̀ at same time nínú compound àbúrò yìí láti bá kí la ń sọ. ẹ ká tẹ̀lé dábídábí nonsense wọn bá nu kíní ẹ. bàbá bàbá gbogbo nǹkan tẹ sọ pátápátá ló right mi kọ́rọ̀ yìí dànù ṣùgbọ́n ṣẹlẹ̀ tí a bá ti wá wájú àwọn ọlọ́pàá báyìí a ní láti ṣọ utterances wa bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa lo against wa ní court. ẹ mọ tẹ máa sọwájú ọlọ́pàá wa bàbá. ẹ jọ sá gbogbo ọ̀rọ̀ nípa pátá ló yé mi lóòótọ́ Kọ́lá ló ní mọ́tò tí wọ́n fi pààyàn inú ọgbà ẹ̀dẹ̀ ti bá ṣùgbọ́n kan tí mo mọ̀ ni pé kò ń ṣe Kọ́lá gangan gangan ló wa mọ́tò yìí lójó tó fi pa èèyàn. but a ti fún ní àǹfààní tó láti provide ẹni tó wa mọ́tò bẹ́ẹ̀ ni if not so you should know better. thank you very much nǹkan tí mo sọ ni ààyè díẹ̀ ni kí n fún wa sí àwọn ẹbí ẹ̀ ṣe wàhálà gan ní olórí wa o wọ́n ṣe wàhálà. ẹ wo èmi gan fúnra mi kò síbi tí n ti ṣe wàhálà dé mo ti dé màdúgùrì ngbà tá a dé màdúgùrì tá a dé bọ́tọ̀ òfò báyìí ní àti o ti lọ jọ́ọ̀sì ngbà mo tún wá dé jọ́ọ̀sì ní nǹkan tó tó jẹ́ ẹ wo wọ́n tún láti sọ fún mi ngbà mo dé jọ́ọ̀sì pé ó ti lọ sí èkó ngbà mo tún dé kò báyìí nísìnyí wọ́n lọ ti lọ sílẹ̀ India wọ́n lẹ́yìn táwọn wa kò síbi tí ì wo lọ́rùn mi aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ torí wọ́n ní òru mú lọ́hùn gan indian ni mo lọ bí mo ṣe ń lọ yìí ẹnìkan wá sọ pé tí n bá fẹ́ lọ rè wọ bàálù indian o inú kí n lọ sí èbúté èrò àbí èbúté ẹlẹ́fun àbí èbúté mẹ́ta òun ni wọ́n ní gbó mo ti lè rọ́kọ̀ bẹ́ẹ̀. gbogbo nǹkan ṣe sọ pátápátá mm-hmm. láti gbọ́. abẹ́tà kẹ́tẹ́ ti provide ètò àmọ́tò yẹn o if not so by monday o lọ sí court. ẹ má wọrí gbogbo nǹkan tẹ́ fẹ́ pátápátá la máa ṣe ṣe yẹn sìn á provide ṣe bọ́ thank you very much. lọ́ọ̀yà èmo tí ì lọ ọ̀gá ọlọ́pàá ṣé a lè ti ọwọ́ lébọ̀ ni yàgà ká ti ọwọ́ lébọ̀ kẹ́yìn ọgbẹ́bọ̀ kí lọ́ọ̀yà náà ò ṣètùtù kémi ọmọ mi ṣẹ́rẹ́ bọ̀ lẹ́yìn àtọlọ́pàá o àti lọ́ọ̀yà o àti èrò wòran o àti gbogbo àwọn tí ń bẹ nídìí ọ̀rọ̀ àbúrò mi kí àìrójú àìráyè kọ́ bá gbogbo wọn kẹjọ ìkásí fúlíìsì rẹ̀ síbẹ̀. bọ́ọ̀lì o bí lọ́ọ̀yà ni. All right. Okay. All right. All right. Kọjọ́ lójú nù. Ọ̀rọ̀ mi ọjọ́ lójú nù. Nǹkan tí ó jọyàn lójú òun ní kúnyàn nù o. Ọ̀rọ̀ mi fẹ́ yé yín. Ẹ̀gbọ́n ẹgbà. Ẹ ṣàmì, ẹ ṣàmì, lábúrú tó ń ṣẹlẹ̀ sẹ́yìn, tẹ́rù ẹni fi ń dẹrù ẹ̀dẹ̀rù, lábúrú. Madam, ṣe wá pẹ̀. Mo lọ ṣe. Ìwọ̀n kò ní kí n tún wá bá yín náà ni pé ojoojúmọ́ ni ojú ọjọ́ ń yí padà. Àmọ́ kéèsì yìí bákan náà ṣe ni. Báwo wà ni? Madam, mo fẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ tí a bá ti gbà lọ́wọ́ ẹnikẹ́ni ó ti di ṣíṣe. Èmi gan mi ò dákẹ́ lórí nǹkan tó wà lẹ́yìn. Ó ti yẹ mi ò dákẹ́ rárá tọ̀ nǹkan tó kàn tó mú ìfàsẹ́yìn díẹ̀ wá fún ọ̀rọ̀ tó wà ń lẹ̀ kó kọjá ẹlẹ́rìí tí àwọn ọlọ́pàá gbé wá sí court hmm. tó wá jẹ́rìí against ọkọ yìí. ó láti dé pé wọ́n fọmọbìnrin yẹn ló láti rojọ́ ọmọkọ mi ni o. ó jẹ́ ohun tí ó yà èmi gan lẹ́nu kò yẹ yín ṣùgbọ́n bàdá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín. ẹ̀jọ̀ ǹjẹ́ ti fìgbà kan pé ọkọ yín one on one bá kẹ́ ẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kẹjọ fún ikú lókun. because èèyàn tó bá máa sèèyàn téèyàn bá kú ẹ̀kọ́ kì í fi òwò pamọ́ fún un. bóyá tẹ́ ẹ̀ bá tí ì bá sọ̀rọ̀ èmi lè arrange bẹ́yìn àtọkọ ń ṣe máa ríra yín kẹ́ máa bèrè lọ́wọ́ ẹ̀ dáadáa. bóyá kan jẹ́wọ́ fún yín yẹ́rì tán bá jẹ́wọ́ fún yín ohun tó lè help wá ní kéésì yẹn o a máa mọ ibi tá a máa gbégbà. Ah, ẹ wo lọ́ọ̀yà ẹ má wulẹ̀ ṣe yọnu rárá rárá ah, ah, ewu làbúrò máa purọ́ fún mi mo mọ̀ tó dá mi lójú ni mi fẹ́ rí ọkọ mi òun kọ́ ló pa o ṣó ti yẹ yín tí ọkọ mi bá ṣe farapamọ́ fún ẹ̀yin kò lè farapamọ́ fẹ́ mi. kò tiẹ̀ yẹ kí ó farapamọ́ fẹ́ mi gan-an nítorí pé ẹnikẹ́ni tó bá máa sin èèyàn tí èèyàn bá kú èèyàn gbọ́dọ̀ farapamọ́ fún un. and ṣe fẹ́ gbọ́ in every lie told element of truth ni láti wà ń bẹ̀ kò sí òye yín mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ ẹ gbọ́ ẹ má gbé nǹkan kan sí máa ń dára tọ̀ ẹ gbọ́ tó bá má jùlọ lẹ́ẹ̀ máa pè yín. ẹ jù ẹ ẹ má wọrí ẹ má jù ẹ má wọrí ẹ ti pẹ ẹ bá mi kí o wọlé. Thank you. orí yéye ni mo gùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ o ọba má jẹ́ káwa jìyà ohun tá ò ṣe o àkóbá àdábà tí ránnilájò àrè má bọ̀ o. nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní police station ni mo pè é fún un ẹ náà pé for two days nsìn àtẹ̀pò cause àwọn tankers tá a máa ń rent láti máa lọ bá gbépo ní depot wọn ní gbogbo ẹ̀ ti bàjẹ́ àrẹ tó gbìyànjú láti gẹ́ẹ̀tì àwọn tankers níbò míì owó táwọn yẹn fi lè fún wa ó ti pọ̀ Cause kọ̀sán ti rí pé a ní ìdẹ̀ urgently ó dẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò kò make sense mo ṣe pé kílẹ̀ rò pé a lè ṣe. má fi oko mi ṣọ̀nà ọjọ́ kan lèèyàn máa ń kọ́ èmi ò bá suggest wípé bí a ká take both step at least gbogbo wàhálà tí àwọn onítànkà yìí fún wa ṣe ó ti pọ̀ ẹ jẹ́ ká náà ra tiwa so that a ease gbogbo stress tá a ní àádẹ́ tí ó lè jẹ́ kí iṣẹ́ wa more effective. ọ̀gá àwọn tó sọ ọ́ dáa but ẹ jẹ́ ká ro owó tàbí àná lórí ẹ̀. so bóyá torí pé ọ̀dọ̀ nìkan tí ń gba táǹkà yẹn ló fa akọ́tọ̀ ń ṣe so bóyá tàbá lè try ká patronize another person bí àwọn àwọn preferable ju ojú kan yẹn lọ. but kí ló wrong wípé kára táǹkà tí. Mm, ṣayẹ ṣayẹ ọ̀rọ̀ yín yé mi kọ̀ọ̀kan lẹ̀ méjì ń jà fún bá a ṣe lè máa náwó unnecessarily òun lè ń jà fún àbí ẹ ẹ jẹ́ ká ṣe báyìí kọ̀sẹ̀mí náà ti ń ronú lọ́nà yẹn ẹ jẹ́ ká ti ra táǹkà kan náà tàbá bá rìn ọkàn ọmọ tí yẹn bá bí la fi máa pé ṣé ká ra míì sí ni àbí ká pàṣẹ àwọn tó rẹ̀ǹtì fún wa ṣé mi yẹn ń sìn ìyẹn ni ká ṣe ok eh, mo dẹ̀ gbàgbọ́ pé next week lágbára ọlọ́run tanka yẹn decision wa bi. congratulations sir. Ah, siwala ṣe ẹ jẹ́ ká dé depot. ok sir. yà ah, kí n tó lọ wọ́n ní bọ́ọ̀ kan délé. ògùn dípẹ́. yà wọ́n ní kò wá sí station látìgbà tí kò lè ṣèpò. bó ti máa ń ṣe nìyẹn sọ. ẹ sọ fún un ní mo ní tí ò bá rìpọ́ọ̀tì lọ́la láàárọ̀ ọ̀la kó lọ wá ṣẹ́kọ̀ọ́ yẹn èyí fi iṣẹ́ sílẹ̀ ó máa tẹ̀lé gbèrè káàkiri you get it tó bá pé owó tí wàá ṣẹlẹ̀ ló ti wá dé àmọ́ asáré máa bọ̀ padà not here anymore. wàláì ẹja ṣètẹ̀gàn ká fẹ̀gàn sí ká yọ ẹ̀gàn kóun bẹ́ẹ̀ ọlọ́run ilé lọ́kọ́ ilé lọ́kọ́ bíi báràkì ọlọ́pàá yìí ngbà mo fẹ́ kọjá ń bi sẹ́ẹ̀fù mi ọlọ́run ní mọ́ mo sáré kára àjọ ni bẹ́ẹ̀ yàn bá wọlé ìgbà èèyàn lè ṣìnà bí téèyàn ti tójú wọlé wọlé ọlọ́run wà pẹ̀lú ẹ̀. ẹ <laughs> ṣe gan ni bá kí wàá ní èròǹgbà yín ṣá lórí ẹ. èròǹgbà mi dà àdúrà ló kù ká ṣe fún ọ kọlọ́n pọ́n lé kọlọ́n múnú rẹ̀ dùn ní kọlọ́n gbọ́wọ́ rẹ̀ sókè ẹ̀mí tó bẹ̀rẹ̀ eléyìí ẹ̀mí náà ni ó parí ẹ̀ lágbára ọlọ́run ilé ò ní dà òun ò ní dúlé yìí ń gbàǹjo lágbára ọlọ́run ẹ̀mí rẹ̀ ó lò ẹ̀mí rẹ̀ ó gbó gbó gbó gbó gbó ẹ̀mí rẹ̀ ó sì gùn lágbára ọlọ́run foundation òkè yìí ìta lọ́sẹ̀. lọ ilé yẹn ṣe foundation ètò àwọn tó ń gbé ilé tí délé wà lórí ọmọ náà pé foundation nǹkan tí n ti fẹ́ sọ ẹ̀gbọ́n mi mo ní pé ọlọ́run ẹ̀ka parí àfíà láìpẹ́ lájì mi ṣẹ́ni ibi tí mò ń gbé yẹn èmi á fi bẹ́lẹ̀ màmá bọ́m̀bì èèyàn wá kú síbẹ̀ yẹn èèyàn máa gbé bẹ̀. èmi <laughs> àbúrò mi èmi kókó nílé tí mu wọ́n máa lọ lé rẹ̀ hùn níbi tí ilé rẹ̀ wà hùn ọmọ ṣẹ́gun o ọlọ́wọ́ wa pẹ̀lú rẹ o ẹ̀mí rẹ ó gùn inú rẹ ó dùn ọlọ́run tó ti gbé ọ̀gá kò ní káwọ́ rẹ lẹ̀ o bó bá di lọ́tún là lágbára ọlọ́run kí n kẹ́rù mi kí n mọ́ lọ bẹ̀ kí wọ́n náà wá parí ibi. Ah, <laughs> akérèdé ṣé dáhùn ẹgbẹ́ àti ẹ̀kọ́ gbọ̀n àti ẹ̀rọ sí ìbàyẹ̀sì ṣé wọn ò ní plásta wọn ò tún ní irú wọn ní kun ni ẹ ó sì máa pẹ́ díẹ̀ àmọ́ má wọrí ọlọ́run apá gbogbo láti àlàáfíà. ojú ń kán mi ní ìrètí pípẹ́ mọ́ mọ́kàn ṣàkó ni kí n tètè bọ́ bẹ̀ ni. gbogbo àṣìṣe lágbára ọlọ́run àmín àmín tí o kò ju ẹlẹ́ka. wá o wá àbúrò mi ẹ̀mí rẹ̀ gùn fún wa o sọ wá rí gbogbo àwọn nǹkan tó ń ṣe lóríṣiríṣi wọn láti sọ́ra fóbìn àwọn obìnrin agbẹ̀yìntọ̀ wọn burú ìkàlọ́pọ̀lọpọ̀ wọn. mi kóbìnrin náà rẹ mi. mo mọ̀ pé òkè àníyàwó lé ìyàwó rẹ tó ń fẹ́ gbọngàn. olórin kan ti kọrin ó lóbìnrin bímọ fún ni òní ọmọ pa ni obìnrin ò bímọ fún ni kò ní ọmọ pa ni obìnrin kan àlè mẹ́fà àlè mẹ́fà wọn ò mọ́ra wọn ẹ máa gbọ́ làbárí lọ́jọ́ iwájú olórin lọ́kọ́ òótọ́ lọ́pọlọ dáadáa àwọn wọn kọrin hùn èèyàn láti ṣọ́ra gidi gan pẹ̀lú obìnrin sórí obìnrin ó lè pààyàn obìnrin sì lè ṣe nǹkan tó wọn ilé lọ ń kọjọ ìgbógbó ẹ lọ ń kọjọ tó ń ṣe gbogbo ẹ lóríṣiríṣi ìjọ òní ló mú mi lọ bátìrì rẹ tá a lọ rè owó bẹ. Hmm? sọmọ pọ̀ láwọn fọ́kàtì bí wọn bá dẹ̀ nírú àwọn fọ́kàtì rẹpẹtẹ báyìí èèyàn láti ṣe wúlù ni o téèyàn bá ṣe wúlù kódà o o gbọ́dọ̀ ṣe wúlù rẹ o ọlọ́run jẹ́ kẹ́mi rẹ ogún o wọn ò fẹ́ kóbìnrin kan wọ́ pa ọ́ lásìkò tá a wà yìí tá à ń gbádùn rẹ o kò ní pa ọ́ báyìí o àrùn náà ní gbé ọdẹ o gbogbo ayé ní gbádùn rẹ èmi gangan mò ń gbádùn rẹ ọ wà sọ àdúrà fẹmi náà kíkọ ọmọ pàmí kárùn ọmọ gbẹmí de o kájọ rẹ mi lò lágbára Ọlọ́run àbí. àṣẹ rẹ gbọ́n mi ọ̀rọ̀ yín yé mi àmọ́ bí n pé ẹ̀yin lẹ mọ̀ òun kàn jẹun tó láìka fẹ́fẹ́ yẹyẹ tó láìka máa jáde ni kò lè rú nǹkan bẹ́ẹ̀ yẹn rò mí láéláé sọ̀rọ̀ mi yé iṣẹ́ fọkànbalẹ̀ lórí yẹn ẹ kà máa lọ sí. wá o àbúrò mi sọwọ́ ọ̀rọ̀ owó lè tá à ń sọ látara bí ṣe mọ́ lọ ń gbẹrẹ fún náà rè kámọ́rì bàbá kúlé ya káàbọ̀. ọ̀rẹ́ àmọ̀síbọ̀ tábàdé nu mọ́tò sálẹ̀ máa fún mi. Abram, on my ẹ jọ àwọn tó ní bíi ni mo bèrè. ẹ àwa náà la ní. ẹ mo fẹ́ ṣe ṣiṣẹ́ libra ni. a gba libra mà wọ́n tá a gbà gan ojú àánú la fi gbà wọ́n wọ́n ti pọ̀ jù. bó tẹ̀ yẹ kí n máa bá wọn bu yẹpẹ̀. aláwọn tá a gbà ṣiṣẹ́ ti pọ̀ jù sẹ́lọ àgbà yàn mọ́. ok. ẹ ṣe. ẹ ṣe bọ. asọ́lọ́. kọ́lá. bàrà fẹ́mi. ẹ rà. Ah. kọ́lá. sọ ọmọ wọn ni. Ah, mo mọ̀ ọ́ dáadáa kí lè wá ṣe ń bí. mo wá ṣẹ́ wa ni. ẹ wá ṣẹ́ wa síbi. kí ni wọn náà wá ṣe ń bí. èmi ni mò ń kọ́ bí báyìí. àwa là ń kọ́ bí. ó ga o mo tẹ ní kémi wá bí ni kí n lè ríṣẹ́ libra ṣe ni. iṣẹ́ libra. ẹ iṣẹ́ libra. ìbáfẹ́mi ń wáṣẹ́. sọ̀mọ́ ni. dáadáa ẹ̀ ń wá iṣẹ́. tí n bá tẹ̀ ríṣẹ́ jẹ́ kí n lè máa fi yíra ni ẹ má wọrẹ má wọrẹ ẹ má ṣàlàyé ẹ ẹ má sàn ọkàn ó ti yé mi ó ti yé mi ẹ jẹ́ ká kó mi náà àgbọn mi ẹ jẹ́ ká ah, kó mi. kọ́ wọlé sẹ́yìn ni o kọ́ mọ́ jókòó tiwa ni kọ́ lọ sẹ́yìn ni o àbí kàn gbé mọ́ sínú bóòtù. ẹ ká kó ẹ wá ẹ wá mi lọ wọlé ẹ ṣé o tún máa tẹ̀lé wa lọ. ó oh, mi lọ wọnú ọkọ̀ ẹ má bọ̀ lẹ́yìn. ti bá jẹ́ra máa ń jà sọ gbọ́n tán tí ní kẹkọọ lọ síbẹ̀ sọ pé àtọ̀dọ̀ mi títọ ẹgbà káwọn fún ọfọ pé báwo lè ṣe jẹ àtọ̀dọ̀ mi lẹ́tà ti wá ok kò sí wàhálà. Ah! kọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe gan-an sórí ẹni tó bá lè mú èèyàn lọ síbi tó ti ń jẹun pé kò náà wá lọ jẹun bẹ́ẹ̀ ah! ó yẹ ká máa bọ̀ ni iná ò ní tàn ó ṣe gan-an mo dúpẹ́ ẹ̀gbọ́n ẹ ṣáfi ọpẹlẹ kò sí nǹkan tí mo mú wá sílé ayé kò sí nǹkan tí mo fẹ́ mú lọ kéèyàn dé àdé lọ títí tó bá yẹ ó máa filẹ̀ lọ́nà ni nǹkan kan tèmi kàn fẹ́ kẹ́ ṣe òun ni pé kẹ́ rí pé contract tán bá gbé fún yín ẹ ṣe dójú àmì bọ́n ṣe fẹ́ ṣọ́rọ̀ mi yín sìn torí ìdí kan ni o kẹ́ lè máa rí mi gbà kó lè máa wà lọ́wọ́ yín náà ni o. Hmm? mo promise ẹ lẹ́yọ̀kan yẹn wípé màá ṣe di ojú àmì gbogbo ẹ̀ náà ò ní ṣẹ̀yìn ẹ̀. bí n bá ṣe ń lọ tí n bá ń bọ̀ màá máa fún ẹ lábọ̀. yorùbá um, ní abáṣẹrìn lákò ni ẹ gbé ìkan náà ká mi lọ ṣọ́rọ̀ mi yẹn sí ẹ̀ẹ́dì ni wípé mo pé tó bá débi iṣẹ́ yẹn àwọn kan máa ń dó sókè tó máa ń ṣògbọ́n tó bá ń wọlé tàbádẹ́gbẹ́ á gbé ọ̀kadà lọ́nà àbẹ́bọ́ lẹ́nu taxi àbí ká wọ́n á sọ pé ah, eléyìí rà pé kò rí jẹ tó àwọn tẹ́lẹ̀ náà bá gbọ́kọ̀ yín débẹ̀ ọkàn wa lè balẹ̀ pé ah, eléyìí ń ṣe ẹni tí ò tí ì rówó rí táwọn bá gbéṣẹ́ fún kò lè gbó àwọn sá lọ àbí kó ṣiṣẹ́ bákùbàkù ṣọ́ọ̀ mi èyí ń sè. kí tún gbé mọ́tò ẹ lọ ó ṣe gan ni olúwa máa mọ̀ tó pé iná ní tọ́wọ́ ẹ̀ o ah! ó ṣe gan iná ní bá ti lówó pọ̀ báyìí. lẹ́yìn àwíjàre tí a ti gbọ́ lẹ́nu ẹ̀yìn agbẹjọ́rò àti àwọn ẹ̀rí tí ó dájú tó hàn sí ilé-ẹjọ́ yìí ilé-ẹjọ́ yìí gbàgbọ́ wípé ìwọ Kọ́lá Ọlátilọ ó jẹ̀bi ẹ̀sùn apànìyàn tí a fi kàn ọ́ èyí ni ìdájọ́ mi ìwọ ọ̀gbẹ́ni kọ́lá láti lọ ilé ẹjọ́ ẹ̀ sọ ẹ́ sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá. a kí pẹ̀lú iṣẹ́ àṣekára. As you worship places, arise. Cut! Ibi orí dání sí là ẹ̀dá kan ò mọ́ kọjá kádàrá bẹ́ẹ̀ dá kò bá gba kádàrá. èwo ni o bá tún ṣe hmm. kí ni tó burú jù fọmọ ẹlẹ́ran láyé ju kó dẹni tó wá ń padà wá jí gbogbo lọ èmi tí mo ti máa dídùn oúnjẹ mo wá dẹni tó ń jẹ àtẹ ọbẹ̀ ṣàpàlà lórí ẹ̀ṣẹ̀ tí mi ò mọwọ́ tí mi ò mọ̀dí tí mi ò mọ mi ò tiẹ̀ lè sọ pé bó ṣe ṣẹlẹ̀ rí bá òkú ìṣe ò tán ó kúkú lè jẹ́ pé orí mọ́mọ́ gbé wa pamọ́ síbẹ̀ ni toríjọ́ tó di ò bá ní dáa hmm. tí kò tó àṣedànà ìdáwọ̀bá ti kùn ẹ̀dá kan kì í ṣíwọ́ ṣàṣìṣe. a jẹ́ pé ká gbà fọlọ́run nìsinmi. ọ̀rọ̀ yíyé mi ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe ọlọ́wọ́ á ṣàtúndà. bàbá dákun máa fi kàn wá. bàbá dákun máa fi ní ìkókó bá tèèyàn jẹ ojú mi ò dé ní rí kàkà kọ́ mo lóore jì sí kòtò ni mo nígbàgbọ́ wípé mọ̀nàmọ́ná àṣìṣe ọwọ́ ẹ̀. ẹ wọ́n máa ń lò kí mọ̀nàmọ́ná yà ń ṣiṣẹ́ owó ẹ̀ ni torí pé tílẹ̀ bá fi òṣìkà sílẹ̀ tó wá ń pa olóore inú òṣìkà máa dùn mí orí adé máa san lóore ṣe. àkókò ní ìṣòro ìṣe lágbára ọlọ́run. àbí òtẹ̀ là ń dúró dé nsìn kí ọlọ́run jẹ́ kí adájọ́ yẹn kó ṣíjú àánú wọ ọkọ mi. àjùjù aṣíjú àánú wo lágbára ọlọ́run. àmín. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣé ọkọ ẹ ò mọ ẹbí fẹ́mi yẹn kankan tó tiẹ̀ lè sọ fún wa ta lè wá lọ kán sọ bí tí fẹ́mi yẹn wà gangan fún wa. mi ò rò bẹ́ẹ̀ tí ọjọ́ yẹn ti pẹ́ secondary school náà ti náà ti mọra wọn nǹkan ti máa ń sọ fún rẹ̀ pé kó ṣòro ṣe kó ṣòro ṣe. má sọ bẹ́ẹ̀ nígbà tí òun ṣàkọ́kọ́ orí èrè eléyìí kan wà bẹ́ẹ̀ ni kò kúkú ṣẹ̀ṣẹ̀ ń ṣoore ẹni tá a pè wá jẹun tó kẹrùn lọ́wọ́ ìyẹn ò ní àti torí ẹ̀yọ́ gíǹdì àrò ṣùgbọ́n èmi nígbàgbọ́ wípé ọlọ́run máa ṣe ìyanu lágbára ọlọ́run àbá tèèyàn jẹ́ àní kí tèèyàn má dà aláàánú ayọ̀jú sí wa lágbára ọlọ́run. fọkàn ẹ balẹ̀ o. bóyá ẹ ló sà. torí ó ti hàn gbangba gbangba wípé kò sí àbójá kan lọ́rùn ọ̀pẹ mọ́ àbí. ẹ ẹ lọ́ọ̀yà ṣé pé ó ti ya tán nìyẹn ọkọ mi máa lọ sẹ́wọ̀n. Ah! my dear my dear my dear sori àwọn bàbá wa wá ní bàbá bá ṣubú àwọ̀ ẹ̀yìn ìdí ni wípé wọ́n wò pé ta ló rí mi àbí ọkàn wà tí ò rí mi tọmọdé bá wá ṣubú wọn ní àwọ̀ wájú iwájú ẹ̀ mo fẹ́ kémi àti àmàjọ máa wò báyìí ká wà focused ká mọ nǹkan tá a fẹ́ ṣe báyìí bí gbogbo nǹkan tí máa fi sílẹ̀ fún bí ìgbà mélòó kan bí ó ṣe ní bàjẹ́ òun mo fẹ́ kí àìjọ sọ ń bì ìdí nìyẹn tí mo fi pe ìjókòó yìí wípé lójú ẹ lójú lọ́ọ̀yà náà kí ẹ̀gbọ́n mi ọ̀dà kí wọ́n máa tẹ́kẹ̀ ilé lọ ìdí ni wípé ẹ̀jẹ̀ mi ni wọ́n àwọn dẹ̀ súnmọ́ ẹbí mi gbogbo nǹkan táwọn ẹbí mi bá máa fẹ́ wọ́n á lè máa fún wọn lásìkò. ẹjọ brọdà yín wò lẹ sọ. èmi bọ̀dá àdìsá. nǹkan tí ẹ kò máa ṣe fún mi lọ́yà ọ ni pé ẹ bá mi wá bóyá obìnrin àbọ́kùnrin tí ọpọlọ ẹ̀ pé tó are very very intelligent ní kíkọ ní sísọ ní kíkà mm-hmm. Mm-hmm. ìyá jẹ́ bíi pa fún wọn ṣùgbọ́n mo ti yé o ti yé yín bẹ́ẹ̀. mo ti understand mo mo wọ́n ti sọ ọ́ dáadáa ní oyè mi àṣẹ rẹ. nǹkan tí mo fẹ́ kẹ́ mọ́ ni pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo ò tí ì rí lẹ́ta mi ò tí ì jáwọ́ mo sì ní àwọn gbèsè kan tí mo ní láti gbé. kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ gbé kankan mọ́ ẹ má gbé gbèsè kan gbèsè wèrèwò lẹ́yìn là ń gbé ẹjọ́ kílẹ̀ fẹ́ ẹ rújọ́ tó mi láyé gbà mò ń rújọ́ ìbákà mọ́ wa láyé sìn báyìí wá kẹrin rí ni mí mò ń ro ìpè lẹ́jọ́. ẹ wo lọ́ọ̀yà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe èmi wà lẹ́yìn yìí. no problem ṣe ti bẹ̀rẹ̀ ẹ má wọlé ọlọ́run fún wa ṣe ẹ bá wọlé bá. ẹ ṣe madam ẹ má wọlé. ẹ ṣe gan. lọ́ọ̀yà kọ́mọ ní oṣù yẹn ló kù.

ṣẹlẹ̀ sẹ́ni o jáde lẹ́ni fúngbà ṣẹni ṣe bàbá dákun máa fi kàn wá. kò òkú yín láti lọ́ba lẹ̀ kò mo ti kí ní ìgbà tẹ́tẹ́ ìgbìyànjú tó wọnú ọ́fíìsì mi lọ. bẹ́sẹ̀ mọ̀ lè ti kí n sọ̀rọ̀. ọlọ́run tó dá yìí mo ló dé mi lọ. bẹ́ẹ̀ ṣe dúró yìí lọ́yẹ̀ kí mi náà ò dúró àmọ́ sẹ́ẹ̀rí táífọ́ọ̀sì kò sí kínni ẹ mọ̀ túmọ̀ táífọ́ọ̀sì. ó yẹ wọ́n sọ. ẹ mọ̀. kí ni sẹ́ẹ̀ wọ̀ ni. security ni sir. kí ni mi ní jẹ́ minority. àwọn tó ń ṣọ́ ibi báyìí. ọlọ́gbà bí ọlọ́dẹ ọlọ́dẹ ń jọ ọlọ́dẹ wo ni minority ẹsìn ìdí téèyàn gbọ́ tí ó jọ iye gbogbo wa ewọ pẹ̀lẹ́ o sẹ́wọ̀n ni wọ́n ṣe ni. supervisor ni sir. sọkọ àfàsọ ìwé ọwọ́ rẹ̀ nǹkan kí ló fi ń sìn. record. record barista bí kọ́lé ntí. pump record. àwọn jọ́ọ̀sì tó wà ń ta ẹ pẹ̀lẹ́ o. ẹ sàn. iṣẹ́ wa ò ní bàjẹ́ ọlọ́run wà pẹ̀lú gbogbo ọkàn tí ẹ mọ̀ pé ọ̀gá yín kò sí nílé báyìí ìrìn àjò tó sì rìn ọlọ́run jẹ́ kẹ́rin kọ̀ọ̀kan wọn rìn. àmín àfi yọ o àfi ń gborúkọ ọlọ́run ọba gan o mọ̀ ń fẹ́ kí àwọn kankan kó síǹdì nínú iléeṣẹ́ yìí kámọ̀rì mọ́ dàrú nílé iṣẹ́ yìí àbí à ń kówó jẹ bí bẹ́ẹ̀ kọ́ láì mepo láì mu kerosín láì mu pẹtiró kíkún èèyàn orí báǹkù báyìí ẹwẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ náà bí ọlọ́pàá ẹwọ́kun rẹ̀ ẹ ti rí second one. attendance. ascendance. a tó ń ta epo. tó ń ta epo lórí báyìí ẹ lè bẹ̀rù ọlọ́run nípa ẹ̀rí báyìí. <laughs> Ah! ẹ mọ̀ wíkẹ́ndì o ọlọ́run wà sá àsìkò tí wọ́n gbẹ́ ó dòòlà wa agbára ọlọ́run. lórí ilé iṣẹ́ tá a wà ẹ̀ wọ́n ní ìlú tí ò sófin. ìlú tí ò sófin. ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀. hello children. hello. hello children. hello uncle. bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ dáhùn mi ẹ wá jẹ́ kó nílẹ̀ hello children. hello uncle mo forúkọ sí tẹ̀ ń jẹ́ tẹ̀ ń jẹ́ Hey, eh, eh, eh, sir, excuse me, sir. S sorry, sir. Mm ẹ lè mú níbí ìsà. kúlórú. nítorí wo torí ọjà tá à ń tà níbí ìsà. kúlórú èmi lẹ́ ń tà. epo. mo rò pé ẹja lẹ́ ń tà ni kí ni sọ ṣé bàbá rẹ ló ní àbẹ mi mo ní àbí àwọn ìyá rẹ ló dá lè sẹ ilẹ̀ ìbáburo mi yarọ àbò sínrin kèsè mi náà ni ó gbé àbí wà láti ń bẹ nínú rẹ ní wèrè yìí wò lọ bá wa dá sí. dáńdóhùn ẹnu lọ́pàá kúdà ìsílókò ẹrú ẹnu náà ni ó sì pa ọ. wá iṣẹ́ kí ló ń sí ni. manager ni sir. agenda ni wọ ọ̀dà láti òní lọ gẹ́gẹ́ bí ipò tí wọ́n fi mí sí ni mọ̀rọ̀ lóye ìwọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbàpò rẹ̀ kọ́mọ ṣiṣẹ́ tí ń ṣe. excuse sir ẹ follow due process sir. bs àbí kí n pè ọ kí ló dé. lóòótọ́ ẹ láṣẹ láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní bí wọ́n ṣe máa ń ṣe ṣe mọ̀ pé àwọn méjèèjì iṣẹ́ wọn yàtọ̀ síra wọn and qualifications wọn dẹ̀ yàtọ̀. ṣé kò rẹ̀ kí ni complication. mo mean pé ìwé tí àwọn méjèèjì kà ó yàtọ̀ síra. ọ̀nà kò sí àlà bó èso ọ̀nà mo ti gbọ́ wọ́n ti bọ́ bẹ̀bẹ̀ o. sòyọ mi ò fẹ́ kí mi rẹ kájọ sọ̀rọ̀ ogún sọmọ pé pàdé àkọ́kọ́ tá a jọ sí ni tínú bí ni ti ń wá mi ò. ẹ má bínú sá. a lè jọ sọ̀rọ̀ ogún nílé iṣẹ́ ìsà ìdí ni wípé mo ò gbàyàwó yín mo ò mọ ọmọ yín kò dẹ̀ sí nǹkan kan láàrin mi àti pí yín. wọ́n sọ̀rọ̀ ó tún ń sọ kí ni ìsìn ọ̀nà ọmọ nígbèraga o ọmọ nǹkan bù o what a mess ìwọ burúkú tó dúdú bí kòkó ẹ̀wà ìwọ bí èrè ìbejì sẹ́rù rẹ̀ lọ́fẹ̀ẹ́rù ọmọ ìwọ ọmọ yìí bí wàá tí mo lọ rí mú àlù ọba àbí ẹ̀yìn gan ọ̀rọ̀ ọmọ so ojú lásán lẹ́rù pọ̀ ọmọ tó dó yìí bẹ́ẹ̀ bá sẹ́mi náà lábòjú kú o fine boys fine sausage sẹ́yìn <laughs> náà ni wọ́n ti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sá. ìwọ o lè ní ọ alára tẹ́rẹ́ yíyí ló ti ṣiṣẹ́ lórí báyìí tásọ òdọ̀tí fìlà òdọ̀tí kò sí nǹkan kan tó dọ̀tí àti bàtà àti gbogbo ẹ̀ ló ṣe rẹ́gí lára rẹ̀ ẹ̀ ìdẹ́ẹ̀dì lọ́sùn ni. ibẹ̀ náà mo ti ń ṣe sá. lọ mọ tó ìṣe báwọn ẹgbẹ́ rẹ̀ rè wo bí wọ́n ti rí mo ti mọ nǹkan tí ń ṣe fún ọ sọrí yàtọ̀ sí pẹ́ntì ló bí àmọ̀ ti a sì mọ tòróró a mọ ta òrí ìdí ẹ̀ lọ́wọ́ wa bó o ṣe wá ní dọ̀tí tó ní ní ṣòro mo fẹ́ mọ̀ tó lè bẹ̀rẹ̀ kéèyàn ṣiṣẹ́ kó mọ̀ nira àbí kó wàhálà kọ́kàn mọ̀ gbowó. ẹ̀kọ́ làkùn kẹ́kọ́ láti jáde ẹ̀kọ́ jáde jáde lọ. Thank you ẹ èèyàn gbọ́dọ̀ sì pàdé ibi tí àwọn àkọ́kọ́ dé kọjá kí wọ́n mọ orúkọ tó ń bá wa. ẹ máa ní sùúrù pẹ̀lú wa. ṣé mo ti mú un ní. rárá sí ìṣòro. wọn náà ló kó àwọn fóònù mi sórí rẹ ẹ mọ lọta ẹni tó bá pè mọ ìyẹn sùn kọ wa bá mi sọgbọ wọn wà lọmọ ìsìlẹ ká ní ọmọ nílẹ̀ yìí ó pa aya olówó ni mí. ayé olówó náà lọ jẹ ayé olówó náà lọ sí mọ jẹ títí láéláé. bèbí. ìyàwó ilé kọ́mọ kí mọ bèbí mọ bèbí tó ti di yẹ̀yẹ́ gbòòrò tí wọ́n sọ káàkiri mọ bèbí mọ bèbí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá gbé fóòmù sí ti báyìí mọ bèbí lọ́mọ gbọ́ àtẹnudọ́ ti rẹ̀ arúgbó tá ti ń yàtọ̀ mọ bèbí náà ó sì rí tí wọ́n bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ mi ti di gbàjọ wọ́n pè mọ́ bẹ́ẹ̀ bí mọ́. ọ̀rọ̀ mi èyí ó àyíṣà àyíṣà. husband mi. oṣù káwọ ló kó sí lẹ́yìn. ẹ sáwọn ọmọdé kò dùn mọ́ ẹni. kókó mi gbọ́dọ̀ pé. sọmọ ni ó dùn mọ́ ẹni. àdìyíṣà. ìyàmúrí. àdìyíṣà wà wúrí. ìyàmúrí. àwa wúrí. kí ló ṣe á. kéré. èmi lè rí. ìyàwó ni ó jà létí jẹ ṣékèsí kó ọ̀nà ti ń wo àwọn sinimá tí àwọn èbó ń sẹ́nu kalamisa tí wọ́n mọ̀ sí ẹ̀ tí wọ́n mọ̀ sí rádaràda. àdìsá ibi táyé bá yí sí ni kò ọjà bá wọn yí sí i àdìsá mi ò lè gbà káwọn ọmọ ẹlẹ́sẹ̀ sòsòsò táwọn kí wọ́n gbà mọ́ ń lọ ọ̀tẹ̀ mọ́ kankan tí tó bá ṣe díẹ̀ ní ìsìn tẹ́lẹ̀ bá dé díẹ̀ ní ìsìn ìmọ̀lẹ̀ orí símọ̀lẹ̀ ọrùn tí mo gbogbo nǹkan pàápàá jùlọ èyí tí wọ́n ń ṣe irun èbó tí wọ́n ń ṣe irun lace wig àbí wig lace àbí kí wọ́n ń pè tí ń lẹ gbogbo ẹ̀ mọ́ra wọn à tọ́wọ́ rí bí báyìí tọ́mọ jí ń wo kárakára ni gbogbo bí táyé bá yí sí ká báwọn yí sí. ó dàbí ẹni pé tí n bá jáde nínú ilé ọwọ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọkùnrin àdúgbò ó ló ń kó sí àwọn ọmọ kan sì wà ládùúgbò yẹn hànà ní wọn tó o bá ń gbọ́ délé délé méjèèjì tí wọn bá kọlù ṣé délé ògùndípẹ̀ àti délé mọ́tì. àwọn akínà pọ̀pọ̀ tí ẹ bá ṣe pé mo ro tiẹ̀ mọ́ tèmi ni àwọn méjèèjì wọn tó mi lọ́mì lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ mi tí ò sí ti ọ̀sẹ̀lẹ̀ sí yìí fi kan jẹ sàárì yìí fi kan sínú ni. kí ló wàá fẹ́ mi sè. ọlọ́run àwọn ṣètò mọ́nà ọmọ kí lóò yẹ kí wọ́n ro tiẹ̀ mọ́ tèmi. mi ò jẹ́ nǹkan kan lójú rẹ mọ́ àdìsá. Ah, nígbà tó ń gbé yẹn méjì mi kílè mi ọjẹ bí wọ́n máa láàmú bẹ́sì tí ah, wọ́n bọ̀. àdìsá ìwọ yàtọ̀ ọjà àtọ̀ lọ́mọ ń tiẹ̀. kí ni wọ́n ah. fi yàjọra ọmọ kéékèèké tí wọ́n sì lé egungun. àdìsá kẹwúùdù ni kẹwúùdù ni kẹwúùdù ni nǹkan kí ẹsẹ̀ àgọ́ kẹwúùdù ni wọ́n bá bàjẹ́ wọn ò lè rí ìtúnṣe lẹ́yìn. òkè kún ní ògbìn náà òkè kún ní ògbìn náà tó wọ́n bàjẹ́ ìyàwó rí o nǹkan kan tí mo tún fi ń mọ ọ̀yà tọ̀nù àmọ́ tí wàá yàwó ní yẹ̀wò rí. kó dùn kọ́pọ̀ kọ́pẹ́ aládìsá mi ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ ń dá lọ́rùn gbogbo ìgbà ni kò síbi tí mo lè lọ mú wọn padà ní tiẹ̀ nílọ bìkan. yẹ̀wò rí. bó o lówó. owó nu. àdìsá mi wo lọ sọ pé ẹ̀wọ̀ ọ̀fẹ́ mọ̀ jẹ́ Eh, o fẹ́ mọ̀ jọbẹ̀ ànámọ́ o fẹ́ mọ̀ jọbẹ̀ jẹta pé ká mọ̀ ṣe ọbẹ̀ fún ọ ní ọjọ́júmọ́ nǹkan kan bẹ́ẹ̀ á <laughs> sì ṣe bẹ̀ mí lónìí. ìyá múri ìyá múri ìyá múri sórí owó tèmi mọ́ fowó mi kọ́lé o mọ́ fowó mi kọ́lé o o lè fowó mi ra bàtà o lè fi ra aṣọ o mọ́ fi ra mọ́tò mọ́ fi kọ́lé kọ́ má jẹ́ mọ́tò náà ni ọ̀pọ̀ o. Ah, ah. Eh. bàbá múri kí ló tó bẹ́ẹ̀. yes yes. kí ló tó bẹ́ẹ̀ kí ló tó bẹ́ẹ̀. ọgbọ́ aha mo ti sì ti mọ nǹkan tí ń ṣe fún ọ ṣé kò sí breakfast àti lunches fún mi. ẹ ẹ kì í ṣe pé wọn ò fẹ́ sí oúnjẹ fún ọ láàárọ̀ yìí àmọ́ ńgbà tó ti sọ pé ọ̀fẹ́ mọ́ jẹ àjẹtújẹ oúnjẹ mọ́ láàárọ̀ ìtẹ́lẹ̀ ká ló ti fún mi lówó bí irú alẹ́ àná ni gbogbo àwọn disease tí mo fẹ́ ṣe fún ọ mo fẹ́ ṣe coconut rice kí n ṣe sáyẹ́nìsì kí n kó gbogbo ewé kankan kí n kó bọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí n rẹ́ gbogbo ẹ̀ sí. mo fẹ́ sè fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ gbà tí mo bèrè owó lọ́wọ́ rẹ̀ tó sọ pé kí n dúró di next tomorrow kí n dúró di next tomorrow. kí n ìyá mú mi kò tí ń yàlẹ́ o téèbù ń bẹ lẹ́nu ẹ̀ tó ń mewé tó ọmọ sokoléètì tó ọmọ rẹ̀ sálágbọ̀n sí i àti sọ mọ̀gẹ́ bí yọba lọ́wọ́ oríṣiríṣi èèyàn ni ọmọ wa yóò wá ẹ̀sán sí. mo tẹ̀ tí mo nǹkan tọ́tọ́ sí ọ èmi náà mọ̀nà tèmi náà gbà yọ sí ọ sórí nísìnyí kò sáyè pé mò ń fún ọ lówó ọlọ́rẹ̀ ìṣebẹ̀ kan kò sí ìyẹn mọ́ èmi náà fẹ́ jẹ́ ọkọ ọkọ pàtàkì inú ilé gbogbo àwọn oúnjẹ tó o bá fẹ́ saki ni o abọ́dì ni o àbí nǹkan tí n bá nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ jẹ fúnra mi ọkọ̀ sínú ìwé wọn ṣèrà wálé fún ọ àbí kí n fi rán pásánà pé kọ́ wá fún ọ lé. àdìsá mọ́jọ́jú ayé àdìsá mọ́jọ́jú ayé mọ́wọ́wọ́ ni tó o bá fojú ayé ṣe bẹ̀gúsí wọn jẹ àga kó fojú ayé ṣe ọ̀gbọ̀nà. àdìsá àdìsá mọ wọra rẹ o àdìsá mọ mọ wọra rẹ o àdìsá mọ wọra rẹ o àdìsá nítorí ṣe yóò dá o. Thank you. bíi pé ó wà ń bẹ́ẹ̀ má tẹ̀mí àtọkọ mi tá à ń jìyàwó yìí ni. ẹ ó mà wá ga o kí ló wáá dé kí ló lè tó yẹ kí ni wàhálà tiẹ̀ nígbà tá a láàárọ̀ ní kájé ṣe òun pa kí ló wáá fẹ́ kẹ́lẹ́rù kòwé. ó sún mi o. nígbà tó wá rí báyìí kí ló ṣe wá ń ṣe ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ sí wọ́n fẹ́ jẹ ni wọ́n fẹ́ mu ni àti sanwó skul wọn báwo ló ṣe wá ń ṣe. máàmì ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí mo ní oògùn gbalẹ̀ ògbòdò lọ́wọ́ mi ẹni bògùn bá gbalé tó bá gbòdò kí n gboko lọ ṣé òòṣà tó gbalé tó gbòdò lọ́wọ́ mi kò lè gboko lọ́wọ́ mi ni mo níyàn ò rí tèmi rò ẹ wá sọ tàwọn ọmọ ọmọ. ọ̀gá o àbí wà tún lọ bá yàwó ẹ̀ ni kó tẹ̀ lọ ṣàlàyé fún yàwó ẹ̀ bóyá tí yàwó ẹ̀ bá bá a sọ̀rọ̀ á yí padà àbí kí ló rò. ìyàwó ẹ̀ ṣé yẹn rí tí ìyàwó ẹ̀ rò mọ́ ni kò rí rò mọ́ rárá. Hmm. èmi wa mo ní ta fẹ́ kọ sígbẹ̀dù báyìí. ẹ má tiẹ̀ wulẹ̀ kọrin sígbẹ̀dù èmi kàn ní kí wọ́n á sọ fún yín ni torí tẹ bá gbọ́ pé ọmọ yín ó ń ṣe èrè fún yàn kan lọ́wọ́ ẹ má débẹ̀ torí mi ní dá yín lóhùn. Ah, ẹ wo ọkọ mi ò ní ṣe èrè láyé ẹ o dùn torí ọlọ́run fún ọlọ́run bẹ̀ mi ìfẹ́ kó lọ bẹ́ẹ̀nì kankan jà o ná sùúrù sí o ti gbọ́ níbi tọrọ gbede yèmí fúnra mi àwa yọjú sí bàbá ọkọ ẹ nígbà tí n bá débẹ̀ bóyá tí n bá kálò lu ẹnu mi àyípadà mo ti gbọ́ yín mo gbọ́. o ti gbọ́ jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run. o de ode, de o de ran àyà mo wo olówó. bí ilé ayé ṣe rí nìyẹn bí ilé ayé ṣe rí nìyẹn. wàá mú fáṣà yìí kọ́ wàá sí lẹ́pọ̀sì. Mm-hmm. ẹ sà ibẹ̀ yẹn kọ́ lẹ máa sáyẹ̀nsì. ibo nù. ìsàlẹ̀ lẹ máa sáyẹ̀nsì. mi ò wo bẹ́ẹ̀ ni. ọ wà lọ sí dẹ́pọ́sìtì báyìí ọ lọ́ọ́ ìgbépo wá fún wa ó sọ fún ọ pé kí wọ́n gbé àwọn tankers bíi méjì wá fún wa sọ ọgbọ́n. sọ pé tí wọn bá fẹ́ gbogbo wèrè kí wọn tètè gbépo wa wá tí wọn ò bá sì gbé wa ọ̀rọ̀ wọn dọ̀dọ̀ Fàṣọlá. Fàṣọlá kẹ kò sí nǹkan kan tó kan Fàṣọlá nínú ọ̀rọ̀ yìí àwọn NNPC la máa lọ bá. bẹ́ẹ̀ ni àìmọye èèyàn ọ̀rọ̀ tí ọ̀kan Fàṣọlá tí ọ̀kan ìjọba tí ọ̀kan wọn lọ́wọ́ kan wọn lẹ́sẹ̀ bí ó sì máa pariwo ìjọba ìjọba ìjọba sẹ́mi ló ti máa ṣẹlọ́ọ̀ báyìí kọ́lọ́wọ̀n yọmi gbẹlẹ fún LLPC. o ń ṣe LLPC NNPC. SNPC. Ah, Nigerian National Petroleum Corporation NNPC. ibi tó lóun ti pọ̀jù tèmi lọ mi ò lẹ́mìí ẹ̀ ẹ̀mí mi ò gbé sọ̀wọ́. Ah, ẹ wo dìndín ń bọ̀ lọ́dà ara rẹ̀ ò ṣe é balẹ̀ báyìí tó ń gbọ́ bí ewé ijó bí báyìí sẹ́yìn rẹ ló lọ́ọ̀rẹ́ fún ọlọ́run àbórí rẹ ló fi gbépo wálé hmm. ó ti gba sẹ́ẹ̀kì lọ́wọ́ mi náà. sorry sir. sorry sir sorry sir sorry sir mọ́ ti mọ́ ṣe náà nù òun àti rẹ́yìn ẹ̀jẹ̀ náà ni. ewúrẹ́ bá bojú ẹ̀yìn á fi pè é fẹ́lẹ́ pè é mo sọ fún ẹ wò ọ̀tá mi lẹ́yìn máa chia, wọn kì í kọ yín níbi tẹ̀ máa sáyẹ̀nsì tó bá ti dọ̀rọ̀ olówó dé. Ah, wọn náà ti ń sàpùnú ọ ti ń sàpùjọ pọlọ rẹ lọnu o wọn náà ti ń já sínú àbí ọ̀rọ̀ ti ń wọ fírì lẹ́nu rẹ. ẹ wo ẹ wo bí tẹ wà ẹ dáadáa. ẹ bá a sorogún bí o mi ò fẹ́ mi ò ilé olórogún ọgbà wèrè ni o Kẹ́hìndé Adéyẹmí ló ṣe o mi ò fẹ́ yín un bíbá yìí o ṣẹ́gbọ́ ẹ kóra pọ̀ kó yẹ yín kẹ́ ẹ kọ́ ọmọ olùbọ́ ṣẹ́gbọ́. èmi àti ta ni. wà á ti yá mi ni ṣé yá mi ló jókòó ti àbọ̀ rẹ̀ tó jókòó ti ni. igwe mm-hmm. ẹ wo bébì ẹ ń downgrade mi gan mi ò dey expect ẹ. ẹ farabalẹ̀ kẹ́ yín pọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ ayíǹde yọkan kájọ ọmọ kọ́mọ lùwọ́ pọ̀ ẹ gbọ́ báyìí bẹ́ẹ̀ bá ti lè ṣe yíwùn inú mi ò dùn èmi náà wàá gbé yín jáde wọ́n wà tẹ́yìn sí nǹkan tẹ́ ẹ bá fẹ́. ok um, baby nǹkan tẹ promise mi nǹkan. kí nù. ẹ fún mi lówó tẹ promise. òde nù àtẹ̀wà gbóná lọ́mọ lo àwọn ohun oríṣiríṣi kí ni sí. ẹ̀ ń bọ̀ bá ti fẹ́ kí n parí ìjà ọ̀ tẹ́ bá ti fẹ́ kí n bá wọn ṣe ẹ ní láti fún mi ní èwo sí. mi máa fún ẹ mi máa fún ẹ mi máa fún. um baby mm. baby pie um, owó tẹ promise mi ṣe máa fún mi. má wọlé èmi ni mo sọ bẹ́ẹ̀. ìfẹ́ lórúkọ tèmi. Okay. Monica. I I just Adisa Lukotin. <laughs> What a lovely name. It's a love. Yeah. Um, so listen, okay. Achoma Bawo. Bawo. Mm-hmm. Want to touch <laughs> you, eh? baby. Baby I Baby. Baby that. Baby boy. Baby. Boo boo. Baby, baby tí o mi pé bàbá ọkọ̀ kó orí mi bí. Sàdíà lónà ṣé wà ní bàbá rẹ ń wù yìí ṣé wà ládìsá ń wù yìí nítorí pé orí sẹ́ni sìn ó wá pa àtìyàwó àtọmọ ó fi wá lẹ́nu ilé ọ̀pá wá sí ọ̀wálé mọ́ ẹ́ ṣé yìí màmí nígbà tí wọn wálé wọn ṣàǹfọwọ́n oúnjẹ ránṣẹ́ ẹ̀yin náà ti tó o sọ̀rọ̀ lálàáfíà sọ̀rọ̀ lálàáfíà sítorí pé bàbá rẹ wá ń fowó ránṣẹ́ òun tí ń ṣètọ́ rẹ̀ níbi olówó dé òun ó wá tó pé ká mọ̀ rí mọ́ ká mọ̀ rí rárá àtìyàwó àtọmọ kí wọn kò bá lélẹ̀ kí bá lélẹ̀ ọmọ lè jáde ṣéyìn ṣéyìn wà responsibility. nígbà tí dáàdi mi ò tí ì ríṣẹ́ gbogbo àná là ń sọ pé wọ́n ń jókòó lé wọ́n ń jókòó lé wọn ò ríṣẹ́ nísìnyí tó wọ́n á ríṣẹ́ encouragement ló dẹ́kun. Ah, ọ̀rọ̀ mi ò yé mọ́ obìnrin yìí ṣé ìwọ mọ̀ pé gẹ́gẹ́ bí obìnrin ti ń bẹ lé ọkọ bóbìnrin bá wà lé ọkọ kí èso oúnjẹ nìkan lèèyàn jẹ bóbìnrin bá sọ pé òun jókòó tẹrù òun lé ọkọ kí èso owó kí èso oúnjẹ kí èso ọmọ gan gbà míì kódà gbogbo ìgbà ṣé kò ṣe kódà kí n jí kí n rọkọ mi ni. mọ́mì ojú ìjà owó lọ́dọ̀ dáàdì àdúrà tó máa gbà fún wọn ni pé kọ́ lọ́ọ́ máa ràn lọ́wọ́ mi tó bá wà lọ́hùn kọ́ lè máa rí mú wálé. ọmọ àlè ni wọ́n mọ̀ ẹ́ bàbá rẹ lọ wà Ah, ah, ìbọn ọpọ́n ìbọn ọpọ́n kò yé ọ yóò yé ọ lọ́la bóbìnrin nìwọ náà ó fẹ́ kàn ọ̀nà ó fẹ́ jí ọ̀nà. gbogbo tí mò ń fọ̀rọ̀ lọ tó yẹ kó kí bàbá rẹ kọ́ sọ nọ́mbà bíi sí ọ̀rọ̀ sí lórí fóònù kó lè tẹ̀ padà wálé ìwọ náà tún dáná sí sí i dáadáa ló ṣe. mami mo fẹ́ jáde ẹ ràn mí lọ́kùnrin ní two thousand. bá fẹ̀yìn ọwọ́ gbọ́ ọ lójú ọmọ gbàbẹ̀ mú mi ni lọ́dún bá wà bá rẹ kó fún ọ lówó. Ah, ah, màámi ẹ má ṣe yẹn. àti kí ni gbogbo òṣì yìí láti bí jẹta kí màmá sílẹ̀ kí máa fún gbogbo sọ́wọ́ irú ra ni wo nìyẹn. madam ah. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ tí kì í sí. ẹ gbà mí kẹ́ ẹ. mo ń gbọ́ ohùn yín láti yàrá supervisor kí ló ṣẹlẹ̀. ẹ máa ṣeun kẹ́ ẹ àtijẹ́ta ni mo ti ń wá síbà pé mo fẹ́ gbowó àkàǹtà tẹ́tẹ̀ sọ fún mi pé eh, ọ̀gá ọ̀sáyìn ni gbà ọ̀gá ọ̀sáyìn náà àkílódé ah, ah, wọ́n fẹ́ pa mí ni nígbà tó kọ mí wà kò rí báyìí nà ó ẹ fún mi lówó oúnjẹ ṣé mi ní jẹ ṣọmọ mi ò ní jẹun ni. madam ẹ má bínú sherry supervisor ò mọ̀rọ̀ sọ ni kó dẹ̀ mọ àlàyé ṣe ni àmọ́ inú mi dùn bẹ́ẹ̀ ṣe wáyé sherry látìgbà tí um, uncle Adisa ti take over administration ibi nǹkan ti change pátápátá eh? a lè ra nǹkan kan níbí on our own in fact tá a bá fẹ́ ra pépà tó kéré jù àwọn náà ń gbowó ẹ̀ àwọn dẹ̀ náà gbọ́dọ̀ pàṣẹ lára àwọn nǹkan tá a fi ń tajà níbi eh, nọ́ọ̀sù méjì ló ti ní fault báyìí a lè pe engineer pé kó wá maintain ẹ̀ gbàtọ́ gàdé wàrà kò ń ṣe bá ṣe ń ṣe lélẹ̀ àfẹni tó bá jẹ́ wípé bí o ti ríṣẹ́ síbòmí nìkan ló lè kojú wọn láti sọ pé bó ṣe ń ṣe ò dà. ẹ̀ẹ́ eh? bẹ́ẹ̀ ni madam. bọ̀dá àdìsá máa ń dára o bọ̀dá àdìsá ah, ah. ó dáa ọ̀rọ̀ yín ti yé mi ó ti yé mi ẹ ṣé mo dúpẹ́ gan ni ẹ ṣé. ẹ fi sùúrù ṣe máa. àbúrò tó ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ̀rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sédìyàn tẹ̀lé ẹlẹ́ni fi ń gbàṣẹ níṣe. bọ́sùn rí mi lọ́fíìsì. Oh baby. Mm. Mm. It's a lot. Mm. Ẹ̀gbọ́n ìdúró rẹ̀ dé bó singlet Monica Monica mo jẹ ń bọ̀. Ẹ bá gbé kàn mí jáde bí a bá dẹ̀ rú ọ̀bọ̀. Àfi bí képi ń tó bẹ́ẹ̀ lórí. Kọ́ wá rí kún olúwa rẹ̀ rogo yìí. Yàrá filẹ̀ mẹ́. Oh you're sexy. Mm-hmm. Sexy baby. Ibi gangan kọ́ jawa ke sele í ṣe lẹ́yìn níjà. Mm-hmm. Ìsàlẹ̀ gangan níjà wa sórí lè mm-hmm. tọ́wọ́ ìbá kan bí fọ gbé lábẹ́ báyìí kọ̀ọ̀kan bá dé. lókè <laughs> ó yẹ tú bí. Baby. Kí ló? Kí ló gbé jáde? iṣẹ́ àmọ́ raincoat tó máa ń wọ̀ sí. ẹ mọ̀ mọ̀ pé tá àtàkù lè bọ̀ ìwé náwó sáwọ̀ ni. Ah, bàbá mi ò ṣe haúsá wọ ọmọ pé ilé ayé yìí kò séèfù mọ́ ṣáà gbọ́ gbọ̀ǹkan tó ń ṣẹlẹ̀ ń tà. bóyá ọ̀fẹ́ lóyún ni kó lóyún sẹ́kẹ̀ ń gbà ah, kóyún kò nù rẹ kò síbi tó fún yín sí tí mi ò gbà má jẹ kẹrù níbikíbi ọlọ́run. Ah! iná mi jáde abẹ́ iná mi ẹ wo bọ̀ ẹ ní sùúrù. Hmm? kò wá ṣe pé kó dọ̀là ń sin kí lóyún kan sin kí wàá máa sọ pé ẹ̀gbọ́n yín. àní gbóyún sórí kó gbé wálé. sójà ni bàbá mi o. Hmm, èmi fún mi ti ṣe skó turi ṣe àlọ́ turi ṣe àlọ́. ó yà ó ẹ bọ́ kínní tà ń wí yìí. Yeah. <laughs> lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ni mo ṣe pè mí sá. àwọn ọmọ rẹ̀ wò ni. àwọn ọmọ yín nípa ọ̀rọ̀ school fees wọn ni mo fẹ́ bá yín sọ torí owó school wọn ti dí o adẹ̀ ń láti san òun ni mo ní kí n sọ fún yín kẹ́ lè fún mi kí n yèsí lọ san. ọ̀rọ̀ tí o ọ̀rọ̀ onílàkàyè náà ìyàwó tó bá lọ́pọlọ tó sì ní làákàyè yóò mọ̀ pé education nọ́nsẹ̀nsì ni torí tí ìbá ṣe nọ́nsẹ̀nsì irú Fáṣọlá wọn ní jẹ gómìnà lẹ́kọ̀ọ́ irú Tinubu tó jẹ́ jàgàbá ìwé náà ló pè débẹ̀ irú èmi tí mo sì wà ń bínú mo dúpẹ́ fọlọ́run níwọ̀n bá education tí èmi náà ní ẹ̀ǹtà àbúrò mi kan ti ń ń lo ìbò tẹ́jẹ́ lọ́yà Daniel ìwé náà ló gbé òun náà débẹ̀ so education is nonsense lọ́wọ́lọ́wọ́ sùkú four hundred thousand naira ni sá. kí ló dé ìlú ẹ̀wọ̀n wọn ti fẹ́ lọ kàwé ni kí ni àbẹ́lú ló pè. four hundred thousand naira ni sá. four hundred thousand lórí ọmọ mélòó. international school náà ń lọ. ẹ ṣe international sí ń lẹ́yìn gbogbo òwe táwọn ọmọ bá sọ láǹkà káàkiri tí wọ́n ń ṣe fáwọn ọmọ aláìní tí wọ́n kọ́ ọmọ kàwé ọ̀fẹ́ ṣé orí Baṣọlá Òpẹ́ńpẹ́ international ni sùkú àwọn ọmọ tí wọ́n wà níbí kí wọ́n fẹ́ kà níwèé àwọn tìbí ní kakí wọ́n ní aṣọ lóríṣiríṣi ní búlù ní yẹ́lò ní gírìn tí a sì lọ sùkú wọ́n sì ń kàwé wọ́n di lọ́ọ̀yà wọ́n ń dadájọ́ wọ́n ń doríṣiríṣi kí làwọn ọmọ rẹ̀ fẹ́ kàtọ́ yàtọ̀ síwèé ẹjọ sá ìgbà sí bàbá wọn náà tí kò sí nǹkan tó ṣe wọn bọ́n ṣe ń fún wa nìyẹn balẹ̀ ṣe ń sán nìyẹn sá. O mọ̀ sí ìgbà ayé bàbá yìí nù àmọ́ ń gbà ayé tèmi gbogbo ẹ̀ ó ti sèǹjì ṣùgbọ́n. kò sí pẹ́lẹ́ látọ̀dọ̀ wa. Ah, sorry sir. it's too late before you crease. a ah, ní foodstuffs nínú ilé mọ́. bookshop kí wọ́n tó ẹ̀ fi bookshop ṣe. mi ò sọ pé bookshop food stuffs. as in oúnjẹ ilé eh, bíi èlùbọ́ rice bíi kàlẹ́. yà yà yà yà mo ṣe rántí yà. bẹ́ẹ̀ni sá ó ti tán mo dẹ̀ máa ní ìdówó láti rà. láti rà mí. bẹ́ẹ̀ni sá. yóò ń da ló tó yẹ kí ẹ jẹun àmọ́ gbọ́dọ̀ kù sí wa lọ́rùn àti wọ náà ọ yọ one thousand five hundred sẹ́gbẹ̀ẹ́ kan fún wọn. owó kí nìyẹn sá. owó oúnjẹ. kò lè tó mi. eighty five thousand ní sá. ìwọ ni mítìnì ẹbí kan ni. Ah. àbí ọlọ́bọ̀ gbogbo aládùúgbò Tinubu gan ti ń fún gbogbo aládùúgbò káàtì sọ pé olórí àwọn ọlọ́kọ̀ gan wa gbogbo owó ti ná lọ́jọ́júmọ́ mi rò kó tó wó gbogbo ìgbà tó èlò lọ́nà. ẹ ọkọ mi ṣe ń mi nìyẹn a máa ń ra oúnjẹ sínú ilé ni. Ah. mo ti gbọ́ kò sí wàhálà rárá mo ti PA, please can you explain to him in a language that he would understand? Um, money Wọ́n ní pé àwọn owó táwọn need fún foodstuff. Mi ò gbẹ́bọ̀ nù o. Rárá sá, mi ì sọ bẹ́ẹ̀ sá. Bóyá ṣe fẹ́ bọ́ Oh, rẹ̀. Ẹ má bínú sá. Hello? Yeah ah ẹjọ ẹ dúró dè wọn wọn wà ní meeting lọ́wọ́ ẹjọ ẹ dúró dè wọn ó ń bọ̀. ta nìyàn ìfẹ́ mi bóyá wọ́n wà. wọ́n wà níta ni sir. Ah, kí n tí ọ tó ní kí n dúró ń ta lópin wọn kí n wọlé wá kí n wọlé kalẹ̀. okay sir. pàtó yẹn sẹ́ńtì àjírí. ẹ pẹ̀lẹ́. oh baby. <laughs> Um, ẹ ká sọ thank you. Ẹ meet ọ̀rẹ́ Fọláṣadé lorúkọ ẹ̀. Ẹ ká sọ Ẹ ká sọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ìjọ mẹ́ta. Àwọn mi wà ń gán. Àlàáfíà lọ́wọ́ ń gán. Ẹ pẹ̀lẹ́. Um, Fọláṣadé bébì mi tó máa ń tọ́jú mi lẹ́lẹ́. Ẹ kú tọ́jú wa sá. Àwọn àrùn ọlọ́run sí àwa gan. Ọlọ́run tọ́jú wọn kì í sàwà ń pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ gan mo fẹ́ràn ọ̀rẹ́ ìlú kọ́ọ̀ṣì. ṣé mo pè mí wá expensive ọ̀rẹ́ mi náà wà very expensive bó ṣe wà yẹn ẹ lè fún twenty k. kí ni kí twenty thousand now. kí ni nǹkan náà ah, ìbáyà lásán ni kì í ṣe pé wọn ò gbé tán bóyá ọjọ́ kan péré. sọgbà one thousand five. kí ló dé. kí ló wà bẹ́ẹ̀. ẹ fẹ́ ra kàrà ni wọn ah, ah. lè lọ jíjọ́ kan làbíjọ́ méjì. rárá o twenty k ní bóyá wà yẹn. láàrin sanwó tó ọ ni. ṣé ibi òun ojú bá yẹn lọ ni. ọdọ náà náà báskẹ́ẹ̀tì rẹ̀ bọ́ọ̀lù pọ̀ mẹ́. ẹ kẹlẹ ẹ kú iyọ torí discussion kan ni mo bá wa gbé ṣẹgbọn mi ò dẹ̀ fẹ́ kí ẹ pẹ́ onímọ̀ àti ríra wa kí ni kí n fún yín ní owó ọkọ pop ps wá ṣètù àwọn arábìnrin tọ̀hún fẹ́lẹ̀ ní twenty thousand four three five. Uh, uh, but baby owó yẹn ti kéré jù náà. kí ló dùn tó kéré. sọ big boy ni let you buy him. Why? yẹn lọ. wáyé ti kéré face. <laughs> yes sir. bá a fi lè ní twenty thousand ọwọ́ fún tóun ní ten thousand ọmọ yóò jẹ bẹ́ẹ̀ lọ. adúpẹ́ sá yé ah, yé ẹgbà. ibo lọ bọ sí ah, ah. sórí rẹ ò pé ní bẹ̀rẹ̀ àbí. ẹ jù ẹ wá dáadáa kẹ má jò mí lé o ẹ wá dáadáa. ace mama kí n ká bọ̀.

ń ṣẹjú àdìsá ká jẹ́ pé mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe nígbà yẹn. ti rẹ ẹni tí ń ṣe ká ẹ máa ṣe lọ àtòrè àti ìka ìkan ò ní gbé ọlọ́run á sàn um, omi kan. ṣọ́ọ̀ṣì lé wa ni. ó jọ ń lójú èmi náà béèrè lọ́wọ́ wọn pé ṣé kìí ṣe bí ìkọlẹ̀ fẹ́ wá wọn ní bíi ni mi níta lẹ fẹ́ rí wọn lọ́gàá mi ní ah, ọ̀dà díẹ̀ wá jíṣẹ́ náà. kò lè dájú pọ́lọ́pàá ni wọn. awu a <laughs> ah, ṣé wọn ò dọ́lọ́pàá mọ̀ ìkan wọṣọ dúdú tó yẹ pé ó gbókùn sára èkejì wọṣọ. wọ́n bọ̀ ló ń ṣe mí. my friend. kí ló ń ṣe mí báyìí. ohun ògbọ́n gbà tó ń lago kẹ́bíbọ́dé padà sáyé wọn. Ah, mi ò tè lago mo kàn ní kankan tẹ kànáà ń bí ni ìwà tó ń gbé mi lọ. akẹ nìṣó. ní sùpàkọ́ yẹn. sọ kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ. nǹkan fẹ́ sáré ah, prison o tún fẹ́ ka pépà pé o bóyá o mọ nǹkan tó bá sí ibà yìí. for information ni. get out kì í ṣó kò ní move. Àdìsá. Ìwé àìsàn wò ni? Yóò la bẹ̀rẹ̀ yìí hàn. Kò sáàrin fi ń bẹ ẹ wò ní àwọn ibi tí à ń sọ yẹn ṣe rí sa àdìsá máa kíní kan respect ni báwo mo ṣe máa rí yín fi. kò yé mi tó lójú ń kàn mí gan mo lọ́ọ̀bì kan ni. ok ẹ ẹ wò kí ló dé tí èmi àti yín máa ń jà every time. wọ́n dàbí ẹni pé ICK mi àti ẹni ọ̀pá pọ̀. kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ pé kí ẹlẹ́dàá ọkùnrin àti obìnrin má ṣiṣẹ́ papọ̀ ah, ah. ẹ jẹ́ ń sọ nǹkan fún yín ẹ jẹ́ kí mi àti yín ẹ jẹ́ ká cooperate kí gẹ́gẹ́ wá wá ṣe gẹ́gẹ́. ṣé corporate pizza. corporate pictures báwo mo lásìkò ni. àbí water corporation. àní ah, kémi àti yín jọ lẹ̀ pọ̀ kájọ wà kájọ máa gbádùn ara wa. kémi rẹ̀ lẹ̀ pọ̀. Ah, àbọ̀sán nìyí wọn mi ò lè ṣe o. àbọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ewu kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ mọ́ láyé tá a wà yìí o tá a bá ṣe bó bá mú un náà wọ́n gbé mi dákẹ́ ni àbí ká bèbè kó dẹ̀ tán ẹ jẹ́ gbádùn ayé yín kó tó dé. bí kínú. ti báyìí. Hmm, kínú. bàdìsá ló tẹ̀ ń ṣe báyìí. ọmọ etí nǹkan ti já sí ni nígbà tí sọ ọgbọ̀rọ̀ tí mò ń sọ yìí. kò yé yín. Hmm, jọmọ kò ń bá o ó dà pé àbúrò ń jẹṣu ẹ̀gbọ́n o àmọ́ pẹ́gàn máa wá jẹṣu àbúrò kódà o kódà o mo dísẹ́fù ju pé ká mọ̀ sí rádaràda bá ń lọ. ẹ wo ẹdùn mi wò kí n mọ pé rere lolúwa. rárá o rárá o mo kọ o. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín hmm? tẹ́ bá lọ sọ́jà tẹ́ bá fẹ́ ra nǹkan hmm. wọ́n á ní pé kẹ́ lọ test ẹ wò ẹ wá test mi wò ẹ mi wò tí mi ò bá dùn tó kẹ́ má padà wá àmúdámi pé ẹ máa padà wá. owó sì là fún mi owó là ló ń bọ̀. Padisa, ẹ máa pa àná. Ó yá mi ò mọ bó ṣe ṣe o. aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn sẹ́ni ẹlẹ́ni fi gbàṣẹ ní ṣe. sẹ́kẹ̀sẹ̀kẹ̀ sẹ́kẹ̀sẹ̀kẹ̀ bóòní sáfíà ni. àdùgbẹ́ máa. wọn ní kí n kó owó hmm, hmm. hmm. sẹ́kẹ́ tí ẹ̀ dúná ń bo àdìsá òun gan-an ń bo lọ́ọ́ wà. <laughs> ọmọ ń bísí ni mà. wọ́n mọ̀ ń bísí ni o. n tí mo bí ọkọ lọ dá lóhùn tí mo bí ọkọ lọ fèsì bọ́bá jẹ́ sáà mo ní ní ìsìn òtí gbé òtí fẹ́ẹ́lì mo ní ń bo lọkọ mi wà orí wọn bísí ṣé wọn bísí là ń bọ́ ọ sọ sẹ́kẹ́ sẹ́kẹ́ ọ̀rọ̀ rẹ̀ wá fẹ́ máa ló fẹ́ máa dán lójú báyìí ọ̀rọ̀ rẹ̀ kí fẹ́ yé mi mọ́ báyìí ṣé ìpínwọ̀ lọ ń gbọ́kọ̀ mi pamọ́. mi ò gbọ́kọ̀ yín pamọ́ o àwọn gan ló ń gbé mi pamọ́ àwọn ni wọ́n jẹ́ kí n lọ́lé. mo ní gbé ọkọ àwọn sí. bó bá sọ̀rọ̀ kọ́ mọ́ là ń bo ní gbé ọkọ àwọn sí ẹ ti jẹ́ ń ṣe wọlé wọ̀de. azen a máa ń lọ káàkiri níbi iṣẹ́. ọ̀rọ̀ rẹ fẹ́ fẹ́ mọ ìyá mi lẹ́nu gan báyìí ó ti máa mú bí ìfura lọ́wọ́ báyìí torí ọ̀dọ́ tó fi pé ọmọ bíi tọkọ mi wà ó tó kọ́ ọmọ bíi tádìsá wà ṣiṣẹ́ náà ni ẹ̀ mọ̀ ṣe tí fèmí àtàwọn ọmọ sílẹ̀ sínú láti bí ọ̀sẹ̀ méjì tí mo ní rí ẹ́ késo kóso késo jẹ nìkan mọ wá jẹ nulẹ rẹ bíbẹ kó jẹ bó ti jágan ni gbàdánwò nkàdà ni kọ́mọ̀dé pé lọ́ọ̀rẹ́ láṣẹjù ni nínú òjò burúkú yìí ẹ tí mo lọ́kọ̀ mi láti bí ọ̀sẹ̀ méjì ìmọ̀ ají lọ ìmọ̀ yìí bọ̀ kò ní sẹ́yìn tí tí wọ́n yìí sí èmi nìkan lórí bẹ́ẹ̀dì ọwọ́ lọ́ọ̀rẹ́ dínà rẹ̀ mọ́ nìkan nínú òtútù burúkú òtútù burúkú òtútù burúkú tí mo bọ́ nílé tutù yìí tí mo gbọ́ tutù yìí. ẹni sùúrù mà mi lè bọ́kọ yín ní nǹkan kan pọ̀ o bóyá o bóyá o lè bá ní nǹkan pọ̀ bóyá o bá ní nǹkan pọ̀ ìmọ̀ ọ̀wọ̀ ẹ̀yin méjèèjì nà mọ̀ lọ ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀. olùbó ti rí olùbó ti lóhùn orí àdìsọ́ gbádùn mi tó yóò gbádùn mi tó kò lè wá kò bàjẹ́ tán kó wá sálọ kúrò nílé ìkọ̀kọ̀ síbùkọ̀kọ̀ kọ̀kọ̀. tó báyìí ni. Ah, yìí ti ń lé mi bọ̀ ó ju kí mo mọ lé mi bọ̀ lọ àdìsá mo fẹ́ wá mú ní àyín tó ti yé bẹ́ẹ̀ níbo lọkọ mi wà. wọn ò sí bí wọn wà ní wọn wà ní wọn wà ní. wọn ò sí bí. wọn wà ní. ó ní àbọ̀ lọ́wà. ẹ wá ẹ wá ẹ wá ẹ fẹsẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àtàǹsẹ́ nulẹ̀ wọn ò sí bí. àní wọn ò sí bí. eré làǹbá yín ṣe o wọn sì ní àyè o àwọn méjèèjì mú yín sí édi o wọn sì ní. wọn wà ń bí jàre. ṣe lọ́làáfíà kájọ gbọ́ pé apá àtẹ̀sẹ̀ sì ń dùn yìí kọ̀jàkálà sí òtó fún yín kí n tí mẹbí lọ lásán lẹkọ. ẹ òun ló fi jẹ́ kémi onílàáká ju òun lọ. wọ́n wà ní wọ́n wà ní ogún ju èmi lọ. pẹ̀lú bí wọ́n ṣe ti ọdọ́ dànù bí pépà bí bàtẹ́yàn mú pépà tẹ́yàn sí báyìí tẹ́yàn. àsìkò àwẹ̀ tí ń wà ní àsìkò àwẹ̀ ní kókó sí dán. bàdá sulé sẹ́yìn gbà àwẹ̀ ni sẹ́yìn gbà àwẹ̀ ni. ẹ wo ẹ dákun ògùn eh, eh. bẹ́ẹ̀ bá ṣe ṣe ṣé mi ò rí àdìsá eh, ẹ bá ń wà nítorí yẹ kí ẹ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ṣe débí nù ṣe rí tiyín làwọn náà ń ṣe látijọ́ tí a ti wà ń bí. ṣe rí ẹ̀yin náà pé ẹ fọ́rọ̀ ara yín ṣeré ẹ fọ́rọ̀ ara yín ṣeré ṣé nígbà tí wọn ò ti yọjú sí yín mọ́ láti bí oṣù kínní oṣù kejì oṣù kẹta tó fi ń lọ bí oṣù mẹ́fà ṣé ẹ gbẹ́kẹ̀lé nǹkan mi ìtẹ́ ìjókòó tì ní àwọn ọ̀gá náà lẹ wọn ò wá wá ibi iṣẹ́ tí wọ́n ṣe ń bí kọjá kí wọ́n wá lè àwọn màdámù ní ń lo ọ̀gá àwọn màdámù ní ń lo ọkọ yìí wọ́n ti lo gbogbo ohun tó dáa lára ọkọ yín gbogbo àlùbáríkà ara ọkọ yín ni wọ́n ti lò tán ṣé mo bí kéèyàn mú aṣọ kéèyàn kì bomi báyìí kó wá fún kó gbẹ kó wá lọ sá gbogbo ohun kù lára ọkọ yín ò bẹ́ẹ̀ lọ nígbà míì báyìí wọ́n jáde báyìí àánú abiyamọ ṣe mí máa káwọ́ mọ́rí ni pé yé èèyàn ni ẹ lò báyìí àfi bíi skẹ́lẹ́tì kò sí nǹkan kan lára gbogbo ohun jẹ mọ́ bíi ara ẹran bíi nǹkan kan bíi mùdùnmùdùn drunken master. ajé o ajé o èmi mo ti kọ́kọ́ fẹ́ pè yín tẹ́lẹ̀ kẹ́ tó wá àmọ́ bí ẹ ti wá wà yín náà dáa ṣe rí bàbá ń bá rí gbogbo ẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ èmi àti ìsọwọ́ lóyàn màdámù ọ̀dà tọwọ́ màdámù bá báyàn àfi bí ìgbà téèyàn ń lùlù ọmọ gbọ́ tèmtèmtèmtèmtèmtèm ah! wọ́n wá ní àwọn oníngin tó nǹkan ó burú jù ó burú jù ṣe rí tí wọ́n bá gba ọkọ yín mú báyìí tọkọ yín bá ń ké báyìí. ṣé màdámù ti lò yín rí ni. wọ́n lò wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi rí ni. n ti ń ṣàlàyé fún yín ní pé ríngìn tóun màdámù lágbára tó bá bẹ̀rẹ̀ sí ní ríǹgì ní ẹni wà lé kẹta yóò mọ̀ gbọ́ ni tí ó máa lọ́mọ́ rinrin. ah ṣe rí tẹ bá ń gbọ́ ee ibà ooo madam náà wọ̀ sí house. ah dáadáa lóhun òkè lóhun òkè ohun òkè tẹ́nà tẹ́nà ni wọ́n fi ń gbé. àdìsá ìfẹ́ gbọ́ house. kì í gbọ́ bẹ́ẹ̀. paris àbá ti gbọ́ house báyìí fíìsì orí rẹ̀ blow nu. yé ní house tẹ́mi ọ̀rá ń yọ lò sí mo rà ń yọ house lò for this àkọ́mọ́tàn. ṣé ilẹ̀ wa gbọ́dọ̀ ń ké ẹ ti gbọ́ gbogbo ẹ̀ tán. mo dáa. sẹ́ẹ̀rí tẹ́lẹ̀ bá ti wá dérí ọwọ́ déré báyìí tẹ́lẹ̀ bá ti ń di ọwọ́ aláàárọ̀ lọ ní ìdájí bígbà téèyàn fẹ́ palẹ̀ irinṣẹ́ mọ́ ah, ébà ló kù tẹ̀ bá ń gbọ́ ébà. ébà mo dàbí lọ ébà ohun mi nìyẹn wọ́n ti jí mi lọ́wọ́ lọ ohun mi nìyẹn national anthem mi nìyẹn ẹ bá wọn dìsa. ẹ wẹ ẹ má dákú ẹ má dákú o. ìyá mi ìyá mi sẹ́ni àwọn ìbejì tí wọ́n ń jó lóríṣiríṣi ìjó yìí bàbá yẹn lè bọ́ lẹ́nu yàrá tẹ́ ẹ̀ kó wọn sí ẹni tí ó kó padà síbẹ̀ yóò lé o. wọ́n ṣe ni wọ́n faranda yín wọ́n ṣe ni wọ́n faranda yín. sẹ́rí ẹ̀yin dà sẹ́rí tí máa fẹ́ ṣe oore fún yín yín mú yín dé yàrá ibi tí wọ́n wà. ẹ wò èmi ò sọ oore fún yín délé. ẹ wò ẹ wò ẹni tí ó ju ibi tí wọ́n wà lọ torí gbogbo nulẹ̀ yàrá tí kì í wọ̀ kò ju ẹyọ kan lọ. ẹ̀yin tẹ̀lé girigiri tẹ̀lé girigiri wọ́n é ẹ̀yin kọ́ ẹ yọ kínní ìsẹ́yìn báyìí sóyè yín mm. ẹ̀yin kọ́ yìí sóyè yín mm. ẹsẹ̀ yín ọ̀tún dà ẹsẹ̀ yín ọ̀tún dà ẹ nà wájú báyìí ẹ bẹ̀rẹ̀ sí ẹ bẹ̀rẹ̀ lẹ̀ ẹ bẹ̀rẹ̀ lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí déédéé sáìsì kínní báyìí sóyè yín. kò ní dáa fún un. yẹ sẹ́mi ní sẹ́mi náà bá wọn lọ wọṣẹ́ yẹ ìrọ̀ nítorí pé àbúrò ní ibú ni ọ ni. ìyá mi ẹ ti bínú ẹ̀rí ti ṣe ni. kí ló ṣe. báàkì ni fẹ́ gbà. irọ́ o. yé mo ti bẹ̀rẹ̀ ya gíráfù. ọ padà fẹ́ ọ padà forí ha gíráfù ni. sẹ́yìn ká lè gbá báàkì mi lórí àwọn ìwé ẹjọ́ ẹ̀yìn rẹ̀. mo ti bẹ̀rẹ̀ ya gíráfù. àlùbárà gbalẹ̀ ẹ̀yìn ẹjú wẹ̀. a dà fún ìyá mi mm. n tó ń gbìyànjú láti ṣe sẹ́ni bẹ́ẹ̀ ṣe lẹ̀ gọ́hùn mm. tẹ́ ẹgbẹ́ nu ọkàn wa ẹsẹ̀ nu bẹ́ẹ̀ nu asín báyìí sọ̀kan ẹ lẹ̀ gọ́ kẹ́ ẹgbẹ́ nu sọ̀kan bíi tasin ẹ wà á tẹ ọrùn yín kodoro sọ̀kan yàrá ẹ wà á mọ̀ ọ lọ báyìí sẹ́ni bí sẹ́ni ti hùn ẹ rọra mọ̀ ọ lọ ẹ mọ wa lọ ẹ ní kúre ẹ ní kúre adáfẹ́ méjèèjì bíi ti wọ̀ èmi lọ́wọ́ ṣé ẹni lónìí àdìsá gbà mo múra ọjà burúkú wá ni lónìí àdìsá àdìsá ọjà ẹ bá wọ̀ lọ. ṣé wèrè nìyàwó ọ̀gá wa náà ọmọ ìwọ níkà. wíìrì ní káyìí o. mi lọ mo lọ lọ. mo ń lọ mo ti tẹ̀yẹ. nípa ọ̀dálẹ̀ ọ̀gàn olórí burúkú ọ̀ ń lọ. ó ti bá ẹlẹ́yìn náà ní agbára wọ́n kàn tì yẹn sì fẹ́ dànù bí bàbá yẹn fẹ́ òkúkú lélẹ̀. mo náà ṣe tiwọn. ẹ wò máa yí sá eré tẹ ṣe fún lálẹ́ àná yẹn mi láìkẹ́ ra wọn. ẹ wọ nǹkan tí máa fi ṣe dínà fún yín lẹ́nu spaghetti <laughs> tẹ bá tún wá jẹ spaghetti tán màá tún wá ṣeré spaghetti fún iṣẹ́ mi wé spaghetti iná máa lọ sókè a máa wálẹ̀ a máa lọ sókè a máa wálẹ̀ ó dùn bàjẹ́. èmi náà ti mọ̀ ọ́nà pé táyé mi bàjẹ́ síre ọkàn mi balẹ̀ pa ọ̀dọ̀ àwọn lẹ́bù tó ń gbé mi gbà ń gbé mi gbà bẹ̀rẹ̀ hmm. bí sàlẹ̀ kó bí apọ́gbọ́n òbí kankan wọ́n ń gbé mi àwọn ń sìn pi àìmọ̀ wa <laughs> àti kò í pẹ̀lú. eré alẹ́ yìí àti ẹ̀dùn bẹ́ẹ̀ ni.

ẹ ọwọ́ ajé àdìsá wa ń jẹ lọ́sàn tó o sì mọ̀ pọ́sọ̀ ní fíùsì àdìsá máa ń blọ̀. sinmi sinmi sinmi sinmi Sorry, I told you, I want kí ni sọ gbèmí mi ẹ sọ me àbó he lọ. àdìsá. lẹ́bù tí mo wà ó ti kúrò ní lẹ́bù àwọn ọ̀sẹ̀ pẹ́ kéékèèké kéékèèké sẹ́bù àwọn gbangba ni mò ń gbé tílé ìbò ń pè ní high level àwọn eléyìí ibi tí à ń gbémi gbà kan rí ìyẹ́ ò lè gbémi gbà bẹ́ẹ̀ ni. ìsọlẹ̀. mo. Adisa. Ẹ̀bùn tó ti kárí ayé bọ́lá mẹ́rin lọ. Lẹ́rù mi, bá gbé ìgbésí ayé mi ìsọ̀lẹ́ o. Láyé láyé. Ìgbà ìgbésí ayé mi ìsọ̀lẹ́. Ẹ̀rù ti dẹrù ayé. Ẹ̀rù dẹrù ayé. Fádà wo àbọ̀ àbá tiẹ̀. Gbọ́ sórí kòkòrò ni mo wá. Ìbọ̀jà táwọn ọ̀rẹ́ rẹ kọ. Nígbà burúkú tó ní tìjú yìí, ó ní tìjú mẹ́gbọ̀kàn rẹ ni. Kí ni sí ọ? Kí ni sí ọ? Gbogbo nǹkan tó ṣe kò yé mi rárá. Mo sì ti mọ nǹkan tí ń sí ọ. Ọ̀dà mẹ́ni pé owó oṣù rẹ tó ti gbà òun dẹ̀ láàmú so lẹ́bù eré ti yàtọ̀ gan-an lẹ́bù táwa sí ó ti pọ̀ ju tàwọn pẹ́pẹ̀pẹ́ lọ so yọ ẹn hello sweetheart. sweetheart. Ah, grandma mọ́mi ẹ jọ̀ọ́ you have to go in sin and grandma some fucking change there. like how much. like how much yes. how much. like how much yes. mo mi n pe èlò lẹ fẹ́. fifty thousand. okay. John, run away! No ránwọ́ lọ́pọ̀lọ́ sámi pínlùn àrùn mẹ́. No, no, no, no, no, no, no. Ìwọ mọ̀ tèmi, ìwọ mọ̀ tèmi. Oh no! Oh, ìwọ mọ̀ tèmi. This is silent peace. Eh, oh, silent. Eh, oh. Hmm má jẹ́ ṣèbó sọ o ìdí ti yàtọ̀ o. ó ti tó sísọ pọ̀. gbọ́mọ nǹkan ti yàtọ̀ gan o. ìtò sísọ pọ̀ ìtò lójú mi àdìsẹ́ àdìsẹ́ lójú mi lójú ayé mi. sórí bí bí mo ṣe wà yìí ìyá wa tó wọlé yìí sórí lẹ́bù tọmọ tẹ́mi sí mi ò rúntàn tó lè tẹ́mi sí bẹ́ẹ̀ mi ìmọ̀ kan ti máa ya tẹ̀yàn bí edìyẹ ọ̀tún àmọ́ slate ọmọ slate kéèyàn máa la slate òbí ó dùn ju àgbégbà tí yẹn ń jẹ ṣúgà sọ pé gbogbo lẹ́fù tó tẹ́ ọ sí òun gan ni màá tẹ́ ọ sí báyìí. kò ní pẹ́lẹ́ bí. ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí. Báwo ni? ìpínlẹ̀ ní ẹjọ́. ẹ má bínú ó rẹ̀ mí ni ẹ mọ̀ pé tí ẹ bá ti wà àrùn condition tí mo wà yìí ó máa ń rẹ̀yàn gan kódà gan bàbá kò kúrò bá yín sí oúnjẹ yìí sí ọbẹ̀ tí wọ́n bá ti. kí ló dé ẹ pẹ̀lẹ́. bàbá kù bàbá kù. sọ bàbá kù ṣé fẹ́ pọpọ fún mi ni àtàṣe pọ̀ báyìí ìwọ̀n bá géèjì tí mo máa ń lò tá à ń jẹ nínú ilé collectively yẹn náà ni mo fi ṣe. gbóná tá a ti ṣàṣìrìn rẹ ná ṣìrìn rẹ. wọ́n ń ta ló kọ yín iṣẹ́ ẹ kọ́mpìnì ńlá ni wọ́n ti gbé mi wá bí kọ́mpìnì ni. ìwọ́n múlẹ̀ tí wàá bí ti pé oúnjẹ iná lẹ́sà ń jẹ. olórí burúkú ni kọ́mpìnì tí ó gbé yín wá bí. nígbà tí mo wọ bí mo rí ẹnìkan nínú yín níbẹ̀ tó ẹ̀kọ́ wà ní Kano Street àbí nǹkan tó sọ ọwọ́ kọ́ dọ̀rọ̀ báyìí ìwọ náà bí arúgbó bí bí ìranù bí rántìrántì bí játìjátì bí ẹni tí nǹkan ò bí tí nǹkan gidi ò bí wọ́n ti wọ̀ mí wọ́n wèrè wọ́n ti wọ̀ mí ah obi ṣe ń wù mí wọ́n mi look at my face look at my face obi ṣe ń wù mí bá jọba lọ́la o mo sì máa débẹ̀. o lè débẹ̀ bàbá ìjẹ́ pé bí lọ wà o lè débẹ̀. olóòsì àti èrè wọn ẹ̀rọ ọmọ gidi sójú ọmọ tó fáìn tó pupa tó dáa lọ́mọ tó ṣe mú soro bí mú òyìnbó orí mú rẹ̀ bí mú pẹ́ńsù ṣé ìyá rẹ̀ bírú eléyìí ìyá rẹ̀ lè ìyá rẹ̀ lè bírú eléyìí tí ó fi kú kíni kínu gírígbé ọ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí mi yòókù tẹ́ ẹ là bá mi lórí yẹn gbọ̀ngbọ̀n nínú ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. ọ̀rọ̀ mélòó mo ti sọ. ẹ̀yin madam ṣé kìí ṣe pé wọ́n níbà torí tí ìbá bá wà oúnjẹ máa ń korò lẹ́nu èèyàn o. Hmm, titus fever ni kì í ṣe malaria malaria kòkà pàápàá gàgà wèrè àkàwé má ríṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀ lódò ọ̀lẹ gbàgbà fúfú èlò lẹ́ẹ̀dí ṣe ṣe ẹ fẹ́ tún ṣe ni. kí ni hmm, a fẹ́ tún ra ni. alẹ́ èlò ni kíní tó ṣe yìí. ẹ seventy five ni pẹ̀lú watermelon tó wà nínú fíríjì. ṣé mo ń ṣe kò mọ jáde ni mo hmm, ń ṣe kò mọ. seventy five yín gbogbo ẹ pẹ̀lú watermelon tó wà nínú fíríjì mo rò pé ẹ ti gbé yẹn. lẹ́bi ṣe ah, thank you o ṣe o ṣe gan-an ilé lówó oṣù tí wọ́n gbà. Eh, twenty thousand naira ni twenty thousand sọ́ọ̀mọ́ zero yọ kó nínú owó oṣù. two five ló kù. irọ́ o two five náà ni gbogbo oúnjẹ tí mo ṣe o. wèrè ni ọ two five ní gbogbo oúnjẹ tí mo ṣe o. seventeen to the two five. ẹ náà lẹ́ni ká máa kára máa sì kí o tá a bá ń ṣe. o lè ní ẹni bá parọ́ ó jàbí o lè ní ọ. kí ló ọmọ parọ́ láì sóde. ẹ má bínú. Ah, oh. gbogbo àwọn tẹ gbà wọ́n jájájì ṣé lórí ṣé ní gbogbo ara mi gbóná àbí ìgbà tí mo wà nínú iléeṣẹ́ búrẹ́dì oh, sórí màá bínú kọ́ mi fún mi màá wọlé lọ mọ́ mi ò lè jẹ oúnjẹ yìí mọ́ kò tí ń bàjẹ́ mọ́ n ó jẹ nǹkan mi eh. bíi kissing bíi romanticism yes. gbogbo èrè bíi tí kò. ẹ̀yọ́ mi ò dá sí ní òun mọ́ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀. ẹlẹ́dàá ẹ̀rí irú ẹ̀ ló sí. lọ sí òdìrí. Mo ń bọ̀ wá bá bedroom. Yes. Ṣé láyé yín lòdì? Ẹ ti tẹ́. Olè olè. Kí lẹ rí? Kí ni mi ò rí? mo ní inú freezer èlùbọ́ tó wa ní cupboard tẹ́lẹ̀ yìí ná seventeen five ṣó ti tán yín èmi ni máa wọ́ọ̀kì bí ẹ ṣe máa lọ fún yín two five ní la máa kó lè yín lọ́wọ́. màdámù ọ̀rọ̀ bìrìdìkú ni mo tẹ̀lé ó yẹ kéèyàn máa ní pákéjì èmi náà tẹ̀ ń di ni ẹ̀yin náà lẹ́nu gbogbo ní tá a bá ti ń ṣe ká máa beautify ẹ̀ ká dẹ̀ máa fún ní pákéjì. ẹgbẹ́ burúkú sọ̀hún. ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún mò ń ṣẹ́jú mò ń ṣẹ́mú mò ń ṣẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀. ẹ ẹ ẹ bí olójú kan. mo rí mo rò wo ẹ gbà ń lọ bánu lé madam ẹ má ṣèyẹn olóòní jẹ́ kí wọ́n sáàkì mi ẹ mọ̀ pé mo ti débí ti èmi ò mà ríru ilé ìrí o ẹ ṣáàkì mi ọ̀dà ẹ ṣáàkì mi sẹ́ẹ̀ gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ń wò mí mo lè ròyìn pa ah bí mo bá ròyìn dé jésù ẹ̀ agbádùn mi tó wọ́n ṣe tán kíìsì ara wọn nọ́ńsẹ̀nsì ọ̀bọ. tí máa ń jẹsẹ yẹn fúdà náà tí bá ń jẹsẹ wọn tọmọdé àtàgbà wọn sọ pé mo mẹni tó ń jẹsẹ wọn o èmi gangan lè lé wọn ò ní fẹ́ lò ní ìsinmi èmi gangan lè mi wọn ò ní fẹ́ lò ní ìsinmi èmi gangan lè mi wọn ò ní fẹ́ lù mí ìtúrú ìyá náà tí n bá jẹ sẹ́ wọn. èmi àǹtí ò ń jẹ́ kékeré wò tí n bá ń jẹ sẹ́ wọn. àwọn tó fẹ́ fọgbọ́n lé mi o bá mi lé wọn o kọ́kọ́ ó yà wọ́n lẹ́nu o kan lè dá mi mọ̀ àwọn tó fẹ́ fọgbọ́n lé mi o bàbá bá mi lé wọn o kọ́kọ́ ó yà wọ́n lẹ́nu o kan lè dá ẹ mọ̀ bọ̀dá súlẹ̀. long ṣé ò sí láburú. bọ̀dá súlẹ̀ bọ̀dá sọ́ọ̀tì ẹ ń sèyàn dáadáa. kí ló rí. ẹ sí kí ló dé tó jẹ́ wípé wọ́n ń gbèrò ká sí mi nínú ilé ẹ̀yin náà ń gbèrò aburú sí mi níta kí ni mo ṣe fún yín ẹlẹ́dàá mi á dà o ìtàn tọ́kì á dà o ṣé ẹ ò dáṣẹ́ ẹ̀yin mọ̀mọ́ ni ṣé ẹ ò mọ tí wọ́n gbà yín sí ni bàgbà bá dé sí yẹn máa lọ lù yín o mo sọ fún yín kí ni ti gbálẹ̀ àti sọ́bẹ̀ tẹ̀gbẹ́ tẹ̀ wá ń gbálẹ̀ tẹ̀ wá múra kankan kan bíi first born rẹ̀ fọ̀n tẹ̀ bẹ̀ sí ń gbálẹ̀ ṣe é fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ mi ni ṣeré èèyàn ẹ máa ń ka nǹkan kún jù nígbà tára èèyàn kejì tó ń ṣiṣẹ́ yìí tí ò yá yorùbá sì sọ̀rọ̀ wọ́n fòwe tì í wọ́n lẹ́nikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ kó o ṣe. bọ̀dá súlẹ̀ olówe ọ̀rọ̀ àgbàlẹ̀ tẹ̀lé ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ́pọlọ ẹ mọ̀ wípé ayé fọ́nrín là ń jẹ yìí ó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ bìrìtìkó bìrìtìkó sọ wípé three acceleration can never stand in two two èèyàn mẹ́ta ò lè dúró ní méjì méjì kílẹ̀ ṣe máa gbaṣẹ́ tèmi ṣe pẹ̀lú tiyín tẹ́ wá ranjú kẹ́ wá múra kankan kan bíi first born ọ̀pọ̀lọ́ tẹ́ wá ń gbálẹ̀ kankan kan ṣé tí o lè bá wa kan géètì pẹ̀lú bọn ṣé mi ni kí n lọ ọbẹ̀ ni. àwọ ah, lọ lọ fàyà rọbọ èmi ni kí n lọ kojú bọn ìyá ń jẹ ọ. ìyá eh, bàbá ń jẹ yìí náà. n bá ń sọ̀rọ̀ kí ni torí ẹ̀wà torí tó bá ti wá báyìí nǹkan bá ọnu kí ni tó ṣe ọ. ṣe ṣe tí o kàn yín tẹ ẹ dá sí ẹkọ ju ìgbàlẹ̀ ẹ lẹ́nu. Eh, kí lẹ́lẹ́ tó bẹ̀ ọ́. Eh, ẹ jùlẹ̀ o ẹ má tàn mí o ìrètí òsì kòkó ló wà o ìrètí òsì kòkó ló wà o ẹ má tàn mí o ìrètí wo ni o sí. ìrètí o sí ògógó ló wà. lórí bá ń bẹ láyé ìrètí ń bẹ. o sí ìrètí o sí ìrètí ògógó ní ògógó ló ẹ jọ súnmọ́ bí kásán lọ. bóyá gan láyé rẹ. mo láyọ̀ mo ní. o i have ayọ̀. o láyọ̀ gbà. bẹ́ẹ̀ni mo ń kókó kí ni tó ṣẹlẹ̀ gan. ilé yìí ń jó. níbo ìmọ̀lùgbàdàn mẹ́kálẹ̀ ní sùúrù ẹ̀ fura o nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé yìí tó critical bóun ló je. mẹwa mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn o ó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lọ sí nǹkan bẹ́ẹ̀ o ǹjẹ́ ẹ mọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀gbọ́n ọ̀gá wa hmm. ó ń fún ìyàwó ọ̀gá wa. wọ́n fún ló ń fún ni àti bàtà. béèrè bá rí ẹ̀mí sẹ́yìn òní tó bá ń gbọ́ ẹ̀mí yá mo fẹ́ lọ bá wọn wá wá wá wá wá wá àtẹ́wọ́ ni. ìyẹn kọ́ ni mò ń sọ ǹjẹ́ mo bí ni mo ti ń gbọ́ tí wọ́n ń ẹ̀gbọ́n ọ̀gá wa ó ti gẹ́ẹ̀tì oyún fún ìyàwó ọ̀gá wa onírun kíkún. ìlọrin wọn á lè yín bí o. Ah, èmi ni ó lé àbí wọ́n tó wà ní ìpẹ́. bẹ́ẹ̀ ṣe ń ta kìjì yìí ẹ máa ta kìjì kúrò bí ni o mo rí ni ẹ̀gbọ́n ọ̀gá wa ti gẹ́ẹ̀tì oyún fún ìyàwó ọ̀gá wa ó wà ẹ̀dúró ẹ̀ mọ́ ti sọ kìíní hmm, ó ti wá bẹ̀rẹ̀ sí ní wá bí wọ́n ti máa ṣẹ́ oyún yẹn nígbà tó tún sọ pé ṣé àyà ẹ̀gbọ́n ọ̀gá wa gbé ó ó sọ bẹ́ẹ̀. ó ní bẹ̀yẹn bá lóyún lọ́mọ náà ló máa fi bí. ó ní o ti parí ó ní ìran kan lọ ìran kan bọ̀ ni mo ní ha ilé ayé yìí máa lè ọ̀rẹ́ wọn máa lágbára láyé yìí o. ní bá dé parí ọ̀rẹ́ máa mú yẹn wálé pàtó wa wọn máa bẹ̀rẹ̀ pàtó ní bá wò sí ní wáyé ìbùkún yẹn kí iye kí ni yẹn iye yóò ṣe bẹ̀yẹn èmi náà ni mo ṣe ha ó yẹ kán ti pààrọ̀ mi ti pẹ́ mi yè mí láì sí mo darúgbó àbọ̀dá mi wọ́n yẹ yẹ mi. orí tó kọ ni. tí mo bá yé mi dé. ọmọ tó ṣẹlẹ̀ tọrọ bá rí báyìí ojú inú làgbà ń lò ó wọ́n wá tún wà rẹ ṣe oyíwà rẹ padà irú wà tó ń lò sí tẹ́lẹ̀ nígbà tó ti wà ń pọ̀ ọ̀gá ọ̀gá ní ó wà yíwà padà ṣùgbọ́n tinú ẹ̀ ní ó jẹ́ owó ẹ gbogbo ẹkúra yín sọ̀rọ̀ jáde a máa wú a máa wú nàbà nànú mọ́ ti mú ní à wọ́n ní kí ló dé wọ́n ti rẹ́kọ́ bí mi béèrè lọ́wọ́ mi wọ́n ní ṣé àwọn agency náà ló mú yín wá àbí wọ́n lọ mú yín ní Kano Street mo ní kí ló dé èmi ni wọn èmi kọ́ náà sọ fún wọn sọ fún gani. wọ́n sọ̀rọ̀ mi. ẹ mo ní kí ló dé wọn nítorí pé àwọn tó ń security àwọn ọ̀rẹ́ tó yẹ pé ọwọ́ kan ló ní pẹ̀sẹ̀ yín náà balance mo ní bí ọlọ́run ṣe dá yín mo sọ sínú mi ò dá wọn lọ. láì láì kí ni. Ah! ọ̀ lè lé mi. ó yẹ lè sí máa bọ́ mo lulẹ̀ dulẹ̀ bá rẹ̀ kò sí. mo ń sọ fún yín wọ́n máa lé pé níyẹn tí mo ti rí báyìí ṣé wọ́n lówó ní ẹ fi yókù lẹ̀ sọ́wọ́ lọ́wọ́ tọ́wọ́n bá lé mi tọ́wọ́n bá fi lé wọn ṣọ̀pọ̀nà ní ọkọ̀. ẹ tún ọ̀dẹ̀ tẹ́ jẹ mí dá. orí èpuru àwọn tó fi sáfù mi yìí wà nílé wa wá gbà. ẹnbẹ̀rẹ̀ kan náà ni mo fi sí o ẹnìbà gbẹ́rẹ́ méjì ní ẹni fi sí. báwo kò kò sí ara rẹ̀ ìranù ọbẹ̀ òní ọbẹ̀ ò dáa ọbẹ̀ tó ń ṣe ò dáa. ọbẹ̀ mi ò dáa. òníyàn ọmọ bẹ́ẹ̀ ṣe ah, wà láì ọmọ bẹ́ẹ̀ ṣe tọ́mọ́lé ńlọmúyàbọ̀ṣẹ̀ wá síbi yóò ṣe mẹ̀dá ju ọ lọ nínú ilé ìlà ìgbàwẹ̀ ẹ máa gbẹ̀kú ni ẹ̀tún jẹun náà. ọ gbẹ̀kú ni wọ́n ló máa ń lo tó gbẹ̀kú ọ gbẹ̀kú láyé rẹ ọmọ òsì. lọ́ọ̀gì lọ́ọ̀gì Lukman olórí burúkú tó bá ti rọrọ kó léke yóò lẹ tí mo gi ni gbogbo tó bá sọ lé alẹ́ ilé ló mọ sọ ọ̀rọ̀ tí ò kàn kí n tẹ́ ó fúnra wọn lóyún kò sí ètò kan fámìlì kìíní wọn. káṣá sọ̀rọ̀ yá sí àlàáfíà èyí tó ṣe jù nìyẹn hmm? kò sí wàhálà mo wà ń bẹ̀ ṣé wọn lọ wà òkè owó owó owó ló ṣe kókó báyìí ká hmm. nìyẹn. mo lọ sára ṣe sùúrù. mo wò sọ. sórí ipò tó wà yìí ipò ẹlẹgẹ́ ni kò gbà kó má ṣe wàhálà rárá ọkùnrin náà lórí mi ń ṣe ghost ó ń yẹ lẹ́nu bó ṣe rí mi ehm, ká dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà tí mo ní tó gbójú tó gbóyà tó tún gbónú òun ló represent case mi ní court ọlọ́run dẹ́gbà fún wa àtànágán mo ti wà lọ́dọ̀ ẹ̀ mo freshen up lọ́dọ̀ ẹ̀ mo fara balẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí n tó máa bọ́ nílé. ẹ ṣé kí n bẹ ṣe àṣeyọrí gbogbo ọ̀rọ̀ ń ṣe sí. Hmm? Hmm. Ah, Bàbá Àdìsá, gbígbé, ah, gbígbé. Ṣẹlẹ̀ sẹ́niyàn, tẹ́rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù, aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn. Allez-y. Seka, Seka, Seka, Seka. Bírọ̀dà. Ẹ sàmú fíù pé ní pen lọ́wọ́ ni mo ṣe bá yín lọ. Ọkàwé ọ̀kọ́gbọ́n orí. Quick motion kọ́ wale lọ kọ́ sáré wọlé quick motion. Ọ̀dẹ̀ òpònú sì ló ń kàwé. ẹgbà ẹgbà bá rò. látàárọ̀ òde. mo lè sànù. tẹ bá gbé ẹsẹ̀ kan sí mbẹ̀yẹ ẹ tẹ bá gbé ẹsẹ̀ kan sí mbẹ̀yẹ màá jẹ́ kó wọ́n lu ìní àlùdákú kí sàlùbọ̀dẹ àlùdákú kí wọ́n máa wọ́n mu sí ní orí báyìí ẹ pàṣẹ ìlànà. ẹ má bọ̀ bẹ́ẹ̀ ẹ má bọ̀ bẹ́ẹ̀ ẹ má bọ̀ bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ bẹ́ sáìn àbí. mo ń bá ṣeré ni. ẹ báyìí ò rí ẹ sáìn. mi ò ṣáìn mò ń ṣeré ni. ẹ sáìn mọ́. pẹ̀lú àdìsá ẹ ẹ̀rọ kù èmi náà lẹ́rìí nǹkan máa ṣẹlẹ̀ ní ayé yìí o lẹ́yìn tí wọ́n pé mo finú tán mo fọkàn tán pé tí n bá filẹ̀ kò ní bàjẹ́ abájọ àṣetọ ni pé ìmàdù ìbáṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ́rù bá jọba kò ní kéèyàn kan ṣoṣo ẹ̀dẹ̀ bá ogun nǹkan jẹ́ pátápátá mi ò wá dé bá àwọn kan tẹ̀lé lárí mọ́ táǹkà mẹ́rin ó di méjì méjì ọ̀hún tó kù kò ṣiṣẹ́ dáadáa mọ́ ó mà ṣe o ó mà ṣe o ẹ́ ah, mi ò mọ̀ pé náà máa mú báyìí àṣẹmárámú òun rí wọn lẹ́yìn ẹ̀rú lẹ́lẹ̀ kò ní dùn yìí kò ní dá fún yín ẹbí sọ bẹ́ẹ̀ ni wọ́n ń dì yín ni wọ́n tún yín ẹ̀ ní túbọ̀ rọ̀ lẹ́yìn tó gbàtẹ́ máa wá sí ilé mi nígbà tí máa kọ́ ilé àtàbúlé ajá ilé mi gbòòyìn ẹ̀ mọ̀dí ni àtúntẹ̀ wọ ní kò jọ tara yé kò yọ tèrè ọ̀run èmi gan ojú gbà mí tí nígbà tí máa kọ́ rí yín ẹ wá dípò ọ̀la tán ẹ wá ba gbogbo ẹ̀jẹ̀ fọ ẹ̀jẹ̀ yamayama ẹ̀jẹ̀ bàṣàbàṣà ó máa ṣe ẹ̀yìn àtìyàwó lórí burúkú tí mo ní mo gbé sílé yẹn àṣebáyé lè ṣe rí ẹnu ìwé ẹjọ́ yín kọ́ kì í ṣe ẹjọ́ yín ẹjọ́ èmi ni torí ká ní mi ò tán yín tí mo gbé yín sórí ipò yín ni kò ní bó ṣe rí mo dọ̀ọ́ kí ká má bàbí jẹ́ ni tuntun bá gbẹ́ wà ẹ̀bí abẹ́sẹ̀ máa pariwo pé orí bá ọ̀rẹ́ gbọ̀n o ṣoore fún ara tàbí wa ẹ̀bẹ̀ kò ló máa ẹ̀rẹ́ sì ẹ̀ máa ṣàgùn sí ẹ̀yìn tó jókòó sílé ẹ̀jọ́ kó jókòó sọ́fíìsì. mo dẹ̀ rúnà gba ìgbàbí kékin gbé fún ìyàwó mi náà ni mi ti àmọ̀ pé kọ̀ọ̀kan náà lẹ́mí èyí ti ẹ̀ ṣe ibi tẹ́ bá mi dé ọlọ́run ṣe lẹ́mí mi lò ni ẹ ṣe kí ló dé. wọ́n ti bá òjì fọ́. wọ́n bá iye mi jẹ́ pátápátá. tí ìbá ṣe pé mo ṣì wọ láì bímọ yín lára ni ó jẹ́ ń gba bàtà ẹsẹ̀ yín kí n gba hàtọ̀ orí yín kí n gbọ̀ pátẹ́mú dání ni mo dé ilé mi mi bàtà pàtàkì kankan mọ́ gbogbo ẹ̀lẹ́kọ̀ọ́ àwọn òfin ilẹ̀ fọlọ́run ẹ̀rí ọkàn a máa jẹ kúrò mi. tẹ́rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sédìyàn tẹ́ni ẹlẹ́ni fi ń gbàṣẹ ní ṣe. ẹ wúra ẹ wà fúrò tí mo ní ọ̀la láyé ayé aláyé mo ń jẹ ṣékìsáyé tèmi mo ń jẹ ni mi ò jáyé ìyàbọ̀ tèmi tèmi mo ń jẹ àmọ́ ó rí bẹ́ẹ̀ lónìí nu ó ṣètì ẹnu ó lè dídọ́là kọ́lọ́wọ́ yípo padà tìkàràn tí mi ní lówó wọn mọ̀ jalè wọn ò jalè. hello wọ́n gbàgbé pọ́nì lọ́jọ́ ibi tó dé ẹ jẹ́ ká ètè bára wa bẹ̀ o èmi ti múra báyìí ọlọ́jọ́ bíi dìde kójó ọpẹ́ ló yẹ dìde kójó fifty years báyìí láyé fifty one báyìí láyé ọ̀ fifty two báyìí láyọ̀. Oh. yàyà ìyàwó àtàwọn ọmọ mi dà. ìyàwó yàtọ̀ ọmọ yín bá o. bàbá ẹ fi mí sọ wọn o torí ẹ tẹ̀mí mẹ́lẹ̀ kẹ tẹ̀mí mẹ́lẹ̀ kọjá kẹ tó wọlé bíbá yìí ni. wọ́n ti kẹ́rù ìyàwó àtọmọ àrùkọ́ tí wàá kó bá yín níbi tẹ́ ẹ lọ. kó wá bá mi ń bo ń bo nu. sẹ́mi kẹ́kẹ́ ń gbé tí wọ́n ti wá bá yín ni. mo rò kọjá wèrè ọba wọn débẹ̀ ah, ayé mi ti bàjẹ́. Ah! ayé mi ti bàjẹ́. bàbá kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí ẹ̀ lágbára ọlọ́run ìlú tí mo já sí ìlú tí mi ò mọ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, ah. mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo ah! gbé ìyàwó lọ ẹbí lọ. Hi. Ibo lẹ wá ń sá lọ ń sìn? Ká ló lé yín? Ẹ wò ó máa bọ̀. Ṣé kí ni láìpẹ́ tẹ máa ṣe o? Mi ò láìpẹ́ tẹ máa ṣe o. Bẹ́ẹ̀ náà lápò fóònù látara bífẹ̀. Látara ẹ̀ gbé fóònù wa. A lè ṣe ẹ̀rù ọmọ bá àti ìrìn àkókò mi ò fẹ́ o. Ẹ̀rù ọmọ wèrè wo lẹ ń wá káàkiri? Fóònù wo mo fẹ́ gbé? Fóònù wo mo fẹ́ gbé? Ṣé mátà ò tiẹ̀ yé yín rárá? Wọn ò síwèé hàn yín rárá n ò síwèé hàn yín tí wọ́n bá síwèé hàn yín ayé tí mò ń jẹ́ ń gbà ayé yín ayé ìgbádùn ayé tí mo wá ń sìn ayé tí ò dáa ni ayé tí mi ò fẹ́ ríyàn tí mi ò fẹ́ rẹ́ nìkan kan ni. ẹ ẹ wo bébì ẹ jọ nítorí Ọlọ́run ẹ fún wa lówó ẹ wo àti díù ninth month láwa yìí ẹ jọ ẹ fún aláfẹ́ rẹ̀ rọ ọmọ ẹ jọ nítorí Ọlọ́run. àṣegùn ni ọ ni egun ni ọ ni ah, ṣé gbọ́dọ̀ tí mo sọ yìí ọ ni ṣé ronú tẹ́ ẹ dájọ́ bíi blómblómù yìí sórí tí n bá gbági mọ oyún tó wà nù wọ̀ sọmọ kan ní àgbà wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ ọmọ wèrè tó gbé sínú yìí bóyá ó ti bẹ́ẹ̀ ń dire bí ìgbà mọ́ tó gbà ọmọ òsì tó gbé nù yìí. ó dà bíbí má bínú. èwo lára kẹ́nẹ́sì ọ pẹ̀lẹ́ ti rí wèrè tí n tó fọ́ rìn la olóṣì ó tó kó bá mi mí n fọ́ wàhálà mi kí àwọn alára mi olóṣì àṣẹwó òun náà ní tiẹ̀ lé jù olóṣì ẹ ti fẹ́ pa mí ẹ̀mí gan fẹ́ bọ́ lọ́rùn mi ní màkàtà ìwà kiri. èwo tún rè bíi kíni Elizabeth tọjọ Maria Makemba yìí. pa àdìsá ẹ jẹ́ kí n rí yín. èmi àti ta ni òpin ti dé sí ríra èmi àti ẹ wọ́n ti wọ́n ti takùn dí gbogbo bẹ̀ kò sá ti ríra láàrin èmi rẹ mọ́. ẹ wo ẹ fi gbogbo sítórì tẹ́ ẹ̀ ń sọ yìí lẹ̀ o ẹ jẹ́ ká ríra ká sọ bá ṣe máa ṣọ̀rọ̀ oyún yìí ṣe ti gbọ́ pàbúrò yìí ti dé. oyún wo oyún wo lèmi rẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ oyún wo nu. ẹ jọ̀wọ́ ta ló lóyún o kó o sì kú wájú mi ẹ bíra yín léèrè ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ti dàdúró mẹ́ta. ẹ àti ẹ má bẹ̀rẹ̀ níjọ torí Ọlọ́run ta ló lóyún ni yín. bá àdìsá ló lóyún. Ah! ọ̀rẹ́ mi wọ́n á ti bá wa. yẹ́ẹ̀ mo ti lọ fún mo ti ṣe ó ní mo ti ṣe bébì dàrọ̀ mo ti ṣe bébì dàrọ̀ ah, bébì ṣe rí òjò tí ń rọ̀ wẹ́liwẹ́li tí ń rọ̀ léyìn lórí òjò ẹ̀sìn yín ní ń rọ̀ yìí ṣe rí oyún inú yín inú kẹ́ ẹ̀ yẹn jẹ inú kẹ́ ẹ̀ sún jẹ inú kẹ́ ẹ̀ bọ́ jẹ inú kẹ́ ẹ̀ ṣe bọ́ǹtowé èyí tó bá wù yín nínú ẹ̀ kẹ́ ẹ̀ tètè ṣe ṣẹ́gbọ́n ẹ tètè ṣe o tòrọ́jọ́ lọ o ẹ tètè ṣe o tẹ́ ẹ bá fẹ́ ṣẹlẹ́yà tẹ́ ẹ fẹ́ ṣẹ̀sìn. torí Ọlọ́run ẹ mọ̀ pé ti tèmi critical condition ni mo wà kí ni a fẹ́ ṣe sọ̀rọ̀ oyún yẹn jọ. kí ni gíríkà kí ni olórí burúkú rẹ náà wọ́n ló kó bá mi wọ́n ti lé sùn lẹ́yìn obìnrin obìnrin rè owó rè ẹ̀yin lè sùn ńgbà tẹ́ ẹ rádùn ẹ̀dẹ̀bì ti àyà ẹ̀dẹ́ tì mí olórí burúkú yín sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí wàláì téèyàn bá wò yín dáadáa ó ti mọ̀ pé àwọn owó epo mẹ́ta rè àjẹ́ mẹ́ta àjẹ́ tí wọ́n wá láyé gbogbo àjẹ́ ayé lóyún ẹbí mi lẹ̀ ẹbí mi lẹ̀.

ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde. ìjọ tó lọ náà. mo á bẹ̀ ẹ́ ní ẹ̀bẹ̀ jọ mo fi ẹlẹ́dàá ẹ̀ mo fi bẹ̀ ẹ́ ọlọ́run ní fi ìyà jẹ́ sórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nígbà tó máa ṣẹlẹ̀ ìbẹ̀rù bójó ló jẹ́ sá sórí mo bẹ̀ mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ ṣùgbọ́n wá jọ kó dáríjì mi sórí gbogbo ohunkóhun tó bá lè fi mi rọ mi kọ̀ láti jìyà ẹ̀ sórí kò sí bí mi ṣe wá ẹ tó ńgbà tọ́rọ̀ yẹn ti dọ̀rọ̀ police station kódà mo wá ẹ wá bí mi rí ẹ mo tún wá ẹ lọ sílé mi rí ẹ náà jọ mo bẹ̀ ẹ́ jọ má bínú foríjì mi ṣẹ́rí ìbéèrè kan ni màá bí yín ṣé ẹ̀yin lẹ fi káà yẹn pààyàn. sórí. ṣẹ́rí nǹkan tí bá bí ni kẹ̀dá mi lóhùn sẹ́ mo ní ṣé ẹ̀yin lẹ fi káà yẹn pa èèyàn. èmi ni. ẹ̀yin ni mo ń gbọ́ yín. ṣòdẹ wa máa wo sórí ní ìjọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o ah, bí mo ṣe lọ síbi contract tó ní kí n lọ wọ́n fún mi. sórí ayọ̀ ọjọ́ náà ah, mi mọ bó ṣe rí lára mi bí mo ṣe lọ gba contract yẹn tán tí mo ń bọ̀ báyìí ìdùnnú yẹn ni mo fi yà sí ẹ̀ẹ́dẹ́gbàpalọ̀. Eh, mo dẹ̀ mú oògùn kan mo méjì náà báyìí mo dẹ̀ kú òǹbẹ̀ mo ń bọ̀ bóyá sàtì ni o bóyá mo mú nǹkan mọ́tì ni o kò tiẹ̀ wá yé mi bí mo ṣe kó àgbákò yìí nìyẹn tíṣẹ̀lẹ̀ yìí fi ṣẹlẹ̀ mo wá bẹ̀ ẹ́ ni torí ọlọ́run foríjì mi ọlọ́run ní pété ẹ níyà jọ wo bí mo ṣe wà. ṣẹ̀rí wọn ní gbòǹgbò ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá ẹ̀yin ọmọ ayé yìí ẹ kọ́yàn lẹ́sẹ̀ ju gbòǹgbò ọ̀nà lọ mi ò bínú sí yìí mo ti dáríjì yìí torí ẹ̀ tó súnmọ́ mi gan ó dàbí iṣan ara sí mi ó ṣe ju tẹ̀yìn ṣe yìí lọ sùnmọ́ ṣe máa bínú sí yín àmọ́ ṣe rí nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run sọ mo dì kan múnú ẹ̀ òun dẹ̀ máa sọ sí yín lẹ́nu ó ní ẹnikẹ́ni tó bá fi búburú san rere ó ní ibi kì yóò kú onílé ẹ̀ láíláí. kọ́lá kọ́lá ìgbà ni kí n kó wá padà ẹ ẹ ìgbà padà padà films ló ń ṣàdúrà fún wa o pé kẹ́ni ẹlẹ́ni máa gbà ṣe wá ṣe kẹ́rù wa máa dẹ́rù ẹlẹ́rù o ẹ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì láburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ̀rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sénìyàn tẹ̀lé ẹlẹ́ni fi ń gbàṣẹ níṣe. bàbá dákun má fi kàn wá. bàbá dákun má fi kàn wá. aburú tó ń tẹ̀rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ́ni ẹlẹ́ni fi ń gbàṣẹ ní ṣe. bàbá dákun má fi kàn wá. bàbá dákun má fi kàn wá. ilé ayé ta wà yìí ogun ni ká má tanra wa iṣẹ́ àfòwúrọ̀ wá ṣe o àtẹ̀yíká fọ̀sán wá ṣe kò bá ta kókó ta ó jèrè ẹ jẹ́ ká gbàdúrà kẹ́ni ẹlẹ́ni máa gbàṣẹ wá ṣe kẹ́ni ẹlẹ́ni máa jèrè wá. ẹni tí ó mọ̀ gbàtà làkàkà tójú pa ní pani ṣùgbọ́n tá ń faradà yá torí ká balẹ̀ jẹ́ nìyàn bàtà bá wá dènìyàn tán kíkú má ṣe mú ni lọ kárùn má ṣe sọ ni lọ́jọ́ ká má ṣe rajo ààrẹ má bọ̀ torí ni ó mọ gbajìyà fún nǹkan kò lè bá ní tọ́jú nǹkan. láburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ́rù ẹni fi ń dẹrù.